أعوذ بالله من الشيطان الرجيم أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم قالوا أتحدثونهم بما فتح الله عليكم أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني إلا أماني وإنهم إلا يظنون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون وقالوا لن تمثل النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك فأولئك أصحاب النار هم فيها خالدون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني إسرائيل لا تعبدون إلا الله لا تعبدون إلا الله وبالوالدين إحسانا وبالقربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم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 وصلي وسلم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وبعد فإن الإنسان من نعم الله عظيمة ولا في لصومه بقريبة فهو صغير جرم عظيم طرفه وجرمه حتى يقول الله حتى الله بكم كانت يصلي محمد صلى الله تعالى وسلم àti fẹ́ fún ọlọ́run bá wa ní bí a ti ní agbára láti dúpẹ́. a sì sọ̀rọ̀ àlékún kí a ti jẹ́ fàdánù àbàkánà tọ́lọ́wọ́ àríyá tẹ́lẹ̀ ẹni tọ́lọ́run ń gbé síbi ẹni tọ́lọ́run máa ń fẹ́ gbogbo àgbáyé ayé ní ìgbé àti àárín Muhammad ibn Abdullah Muhammad صلى الله عليه وسلم عن الله اللهم بارك عليكم كافرين بارك عليه بارككم على أصحاب رسول الله pátápátá àti gbogbo olùdókòwò ìlànà nínú ọlọ́run tó bá yọ ọjọ́ kan nínú wọn. ilé dáná ní dáná tó yẹ̀wò ní àbá tó lè dà àwọn olójú bẹ fún ahọ́n Aha èyí tí ń bẹ lẹ́nu wọ́n ìtàn àgbàlérò tàbí tọ̀ tàbí tìmọ̀ tẹ́lẹ̀. ahọ́n yìí mìíní àmì láì àwọn ìkí ọlọ́wọ́ bá ní pé gbogbo oríṣi tó kù náà sọ́lọ́ ń dá ọlọ́run tẹ́ wa ní gbogbo ẹ̀rọ tó ọlọ́run ti fi ń ṣe àǹfààní fún wa. Sọ̀tàn náà ní ọ̀rọ̀ náà wà lóko. Wọ́n ní nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀dọ́mọ̀ ìyá wa bó ti fi ṣe pàtàkì tó. Wọ́n fi ẹnì kọ̀ọ̀kan wa wé oríṣi ara. Wọ́n sọ wípé ara kan bá ti gbogbo oríṣiríṣi ara tọ́kọ̀ ọmọ ọ̀gbẹ́ yóò mọ̀ sí yóò mọ̀ Gẹ́gẹ́ bí a ti mọ̀ ní pé oríṣiríṣi kan nínú dá wa ti gbọ́gbẹ́ ìdààmú gbogbo Ó sí pé a kàn fa ọ̀rọ̀ láti sọ̀rọ̀ lé lórí. Kì í ṣe wípé ààrẹ ń gba àdúgbò islam lọ́ba tó tẹ̀lé nínú ìdí ọlọ́run tí ó ti fún wa kò ní nínú ohun ìmọ̀ ọba dá òun ni amẹ́jẹ. ọwọ́ ọ̀sán tí yóò ń tẹ̀lé bá a ti ń wọ̀nyí. àti tá a bá rí òfin wọn ti yọ kalẹ̀ nínú dáadáa àwọn òkú bẹ́ẹ̀ yàn lọ. sọ̀bí èrò ìkéré mọ̀ ní sáyìn òkèrè àbí nǹkan àánú wúwà tí ó mọ̀ ṣùgbọ́n láti tètè náà ọkọ̀ tó lè bẹ̀rẹ̀ lọ ọtún ìdúgbò náà ti gbé dá tá a bá bẹ́ẹ̀ tètè náà ó tóbi ju bọ́lá ọba ti ti dá lọ tí yẹn bá ti tẹ lọ tí yẹn bá fi ahọ́n ti lọ yóò òbí bíbí tẹ ru iṣẹ́ ẹ̀sìn àwọn àwọn ti sábà tiẹ̀ tí yóò láyé ẹsẹ̀ ti àná ọlọ́run kò tẹ̀lé ìdílọ́run fún bẹ́ẹ̀ ni jùlọ tí ẹ̀rọ bá fẹ́ máa fi àwọn dáhùn òbí ti fi ọ̀rọ̀ àwọn ọ̀dà tó kọjá bí àwọn fi mọ́ wọ̀lẹ̀ ìyá bìbẹ̀ là ọlọ́run kọjá àbọ̀bọ̀ wa kọjá àbọ̀bọ̀ wa kó tó àwọn wa fún wa kálí ní lọ. àkọ́kọ́ tó ṣe ká mọ eléyìí láyẹ̀ tàbí inú ìkúkú láyẹ̀ tàbí inú ìkúkú wà ní náà ìlà ìjàhádà ti di báyìí. وهما غاية الطاعة والنصيحة a lè mọ kékeré a sì lè mọ múmin àti látara ọmọ sẹrí ìjàmbá yìí wọn bá ní kékeré kan wọn dáàbò kékeré kan tó ti fa yé lẹ kódà tí wọn tún wá fẹ́ di yìí àhánlódé wọ́n bá dá ọ̀pọ̀ ẹni ọlọ́run tó ti fa ilé tẹ̀ àbí ti fẹ́ láyé ní abúgbàdo àfún àwọn ni. kí ló fà á báwo ni ó ti jẹ́ mẹ́wìn kí gbólóhùn láàárín àti ìlọ́pàá yóò ti jáde lẹ́nu rẹ̀ kò sí kódà ló jẹ́ lápá bó ẹni tó jẹ́ pé ọlọ́run pàdánwò kan hàn rẹ̀ tí ò lè sọ̀rọ̀ tó mọ́ tí ò lè sọ̀rọ̀ tó dágbájá yóò wí láàrin láàrin lọ níwọ̀nba nípagbára tọ́lọ̀mùbá fún lágbára máa tó kọ́ ọ̀rọ̀ jáde yóò ti bẹ̀rẹ̀. ẹni tó pọ̀ lọ́nà wọ̀ ní wí wọ́n ní kó láàrin láàrin lọ́wọ́. àwọn àtàkì àjọ láàyè láàrín ìjọba tí wọ́n gbà tí kò sọ́dọ̀ àtàkì tó ká ìsìn àti àwọ̀ àgbọ̀n kàkún lẹ́nu rẹ̀ àdé àdéhùn èméjì nípa ayé tó kò kò jẹ́ ọlọ́run kò sí náà jẹ́ ọlọ́run. قل لا إله ọ̀gá tuntun náà nìyẹn kò sí ìgbà tó gbà wájú ẹ̀ fún orí akẹ́kọ̀ọ́ ìjáde. kéèyàn wá pàdé mọ́ kápẹ́ tó pé láàrin àjẹwà títí oṣù náà sára tuntun náà ọ̀sẹ̀ ní kóòlù láàrin àjẹwà kò wí. sẹ́nu bá nàá ní ìgbà lọ́wọ́ ìgbà tó ń bá. ó sọ tọ́jú ẹ̀fọ́ àbọ̀tọ́ yìí. Kí bàbá ẹ̀wú tó yá ìyá àbọ̀tọ́ kálímọ̀tà kò hájì bí yá ìgbàlá. Ní ibi gbólóhùn yìí sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀wú. Àbúkọ́ ní òun kò wí o ló bá kó sí kófò kó sí ló kófò ó túmọ̀ sí pé ẹni tó wí tó sì fìdí lọ́wọ́ àjẹ́rìí ìfẹ́ni ọlọ́run ẹni tá a ní kókó tí òun àjẹ́rìí òun tó ń gbé ìfẹ́ni ọlọ́run. فهذا المخلوق الصغير يعبر الإنسان عن بنيته يتصير gbogbo nǹkan tá a bá wá kó kàkà ahọ́n yìí ń sọ̀rọ̀ fún wa ahọ́n yìí lọ́dọ̀ ń dá fún adáfún àti sọ̀rọ̀ wàyó ti wà mọ̀ sí àbẹ̀rẹ̀ òun ní sọ kẹta fẹ́ tí ó lè kọ́ òun lẹ́jú. Torí pé tí aná bá ń sọ̀rọ̀ tí nira bá mú ọmọ ènìyàn tí wọ́n bá ń sọ fún pé nígbà míì àwọn olùtọ́jú wọ́n lè máa tẹ̀lé lẹ́nu wọ́n lè máa tẹ̀lé orí wọ́n lè máa tẹ̀lé àyà wọ́n lè máa tẹ̀lé fún wọ́n á ní gbogbo sáà pé ń kàn tí ń rọ tí ń dùn yóò rọ̀ tó bẹ́ẹ̀ àwọn olùtọ́jú ẹni ní ọ̀nà àbáyọ torí pé a tún wà yóò fi hù yóò fi hù àánú ní yóò ìdí bẹ ní ọkàn pẹ̀lú ahọ́n asán ní ọmọ ti dáàbò bo ara rẹ̀ wọ́n á ní atukọ̀tẹ̀lú yíò ẹ̀já kejì náà lónìí ọba sọ pé bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ kọ́ tí ẹ̀ bá gbàgbó tó bá ti tó bá yẹ jù á ní bẹ́ẹ̀ ló sọ yẹ yóò tún wá sọ mẹ́wàá rẹ̀ tó yóò tún sọ mẹ́wàá rẹ̀ tó bá jẹ́ pé ọ̀nà ló fẹ́ alákọ̀ọ́kọ́ kò ti dá mọ́kànlá ahọ́n ló fi ahọ́n ló fi ti bí ọ̀rọ̀ kulẹ̀ pé ọ̀dà ti bí ọ̀rọ̀ tó wọ́n ti fẹ́ ní eré ààyè bàbá wọ́n ti rẹ̀ mọ́ níbi wọ́n ti rẹ̀ mọ́ níbi èmi ò sọ bẹ́ẹ̀ ní tí mo wí yìí ahọ́n ló sàlàyé. àti láwọn àyè kan nínú sẹ̀ríà. wọ́n jẹ́ ká mọ̀ pé a lè fún yíyá sẹ́yìn ìmọ̀ kò kà wọ́pọ̀ ni a lè fún yíyá sẹ́yìn ìmọ̀ láwọn àyè kan nínú sẹ̀ríà. bí ọmọdé tí a fi ọkọ lọ yóò sọ fún òun pé kó wá àmì sábàbí kan tó jẹ́ pé òun ló ṣokùnfà ẹ̀rẹ̀ sọ̀rọ̀ kì í ṣe àìsàn èyí sábàbí mi wọ́n ní àmọ̀ ìdíjà pẹ́ẹ́pẹ́ àmọ̀ ìdájọ́ àmọ̀ ìtàpẹ́rẹ́ ìyọ́nú ẹ̀ sí kí ni kí n táà fi lọ tó jẹ́ pọ́mọ sí mi kò sí àdámọ̀ sí wọn òun là ilé ìtọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n adé ló wọ̀ ìṣẹ̀lẹ̀ tọ̀rọ̀. المسبة والذنوب والرفعة والقلوب ìyẹn máa sọ̀rọ̀ tí pásítọ̀ ló tẹ̀ àti dùnú wọn ló ti lágbájá tó ti sọ báyìí lọ́nà lọ sí ní ìmọ̀láyé àwọn ló fà àwọn àmọ́ fà bóyá ní òkùnkà mọ́láyé bóyá bàbá dábọ̀ tó ti sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn alájàndínlá alásọ̀gbọ́n tó sọ wípé tẹ́lẹ̀ ọba jẹ èèyàn kò ní jẹ èèyàn kò lè jẹ èèyàn ni ti máa ń sọ wípé ọjọ́ yẹn ló yẹ kó lérò lẹ́yìn torí pé kò lọ sọ àbíbẹ̀ kọ́ ọjọ́ yẹn ló yẹ kó lérò máa jókòó. ní wàásù rẹ̀ báyìí ọyà ìkọjọ wàásù ọdún tó kó mọ́tò ní jàpáńdẹ̀ kí ló dé afẹ́fẹ́ ní ọlọ́run ní amọ̀pẹ́yìn èsì nígbà sọ pé lẹ́yìn lẹ́yìn ṣe kò lè ṣùgbọ́n lẹ́yìn ò òfin ti di lẹ́yìn wọ́n kó sílẹ̀ wọ́n ọ̀rọ̀ yẹn sì nínú ìtòwọ́ nínú ìṣẹ̀lẹ̀ Islam bíi sáfìtọ̀ wàtúlù oge oríyàn oríyàn kọ́ lórí afárá. pẹ̀lú ahọ́n bí ìrírí kan àtúwájú pẹ̀lú ìyá bá já wọ́n ní ọ̀rọ̀ tó sọ yìí áhà kódà àwọn èèyàn mọ̀ sáré bí ìyàkọ́sílẹ̀ rẹ̀ wọ́n ní tó lákọ̀ọ́lẹ̀ ẹ̀dá kò bá wa kọ́ ẹ bá wa kọ́ wọ́n mọ̀ ní ìdájọ́ ẹ̀ wọ́n mọ̀ gbé kiri àwọn tó kà á lẹ̀ wọ́n mọ̀ gbọ́ ẹni tó gbọ́ ló fi tí wọ́n yìí sí báyìí ní wọ́n ti sọ̀rọ̀ yóò kó ní ìbáwò náà pé àwọn òṣèlú wa ń tún bẹ́ẹ̀ ẹ dá kò ẹ jẹ́ kó ń bọ̀ ẹ jẹ́ kí ń bọ̀ ahọ́n ahọ́n àbá ìyẹn wà pọ̀ ìgbà yẹn wà pọ̀ ahọ́n àmọ́ pa. wọ́n ti bá ní ọ̀rọ̀ ìlú ìlú ìdájọ́ pápá ibi táwọn ti jẹ́ kiri ó fẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìmọ̀ràn kò sí nìkan báyìí sọ fún kò sí àpò ìdíkàtí ò lè jẹ́ ibi tí máa ń jẹ lọ ó fẹ̀ gbòòrò gbòòrò. ولا يزال في قدامه أحد làwọn olùkọ́ ìròyìn ẹ̀rọ wá sábà nínú ìṣe lọ́hùn pápá rẹ̀ fẹ̀ ṣé wọ́n fi àwọn ìṣe lọ́hùn wọ́n làwọn òfin dáhùn ìgbẹ́rú sàá tí a bá ti láwọn tí ó máa fi àwọn ṣe ọlọ́hùn àà ìrú ẹgbẹ́ gbọ̀nàgbọ̀nà ọkọ̀ yára ẹ̀sìn lèbọ́dà yìí máa ń pẹ́ àlùkọ́wùrù kàlára ní màálù ilẹ̀ kádàbù rọ̀tún bàtàrí fàyàwó tó lè há ìlú lábánà. ó ní àlùkọ́wùrù gbọ́dọ̀ tó jáde kàlára ní màálù ó dàbí bàtà fún àlàáfíà ẹran lẹ́yìn kádàbù rọ̀tún. àwọn ọmọkùnrin ní sẹ́ẹ̀ tí fọ́ ọ̀rẹ́ á ti fún àrárá o wọ́n ní wọn nídìí ẹ̀mọ́ ẹ̀dá padà sílẹ̀ wọ́n ní wọn nídìí ẹ̀mọ́ ẹ̀dá padà sáwọn ẹran rẹ̀ tó ti kọ̀ náà. pàṣẹ ìfọyà n'o làálù kò lábàlẹ̀ bó lè tó fún wa lọ́wọ́ ìgbà pàdánù olóògbèbà ẹran ni wọn ò ní mú báyìí tó ti fàmẹ́lì àtúbọ̀tà òun ọ̀sùn ìdàgbé ẹni tó bá sílẹ̀ tí ó yà sí tó tó bá ti wà lára tá à ń gbé sí ìyẹn ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ pé máa bá tẹ̀ lọ́wọ́ máa jẹ́ sí fún ìbà yóò sọ lè yà. ومن أحمد الرسول الجنان سلك به الشيطان الرسول الإيمان وساقه إلى شفا جرس الهال ìlà àyè ẹ̀kọ́ ọ̀pọ̀ àwọn ìlà àjá àdúgbò wa. Tí ẹ bá tẹ̀lé tí ò wọn pa tó yóò padà wọ ẹni tó lánàá lórí mi náà wàlẹ̀ àgbègbè wa. Wàláyà kóbù náà gbà. Wàláyà kóbù náà gbà sí náà ní àdàmànà fẹ́yìn ní ìlà àkọ́ ìgò àìsàn náà ti fi. Lọ́jọ́ kan àrẹ sọ̀rọ̀ lọ́wọ́ ó tọ́ka síbi ahọ́n ó ní àdéhùn fún mi káàdá etí ìdílé ìyàdá o ẹ má kọ́ lé o ẹ má fà á tó o ẹ má ti dára rẹ o ẹ má tó kó báyìí. bóyá àdéhùn ti dára rẹ lọ́dọ̀ ọ̀dọ́ ọ̀tá àná. wọ́n á lè kó òṣìṣẹ́ ọlọ́run.

bí nǹkan tó yẹ pé o ti gbọ́ yín lẹ́lẹ̀ tó wá jáde sí yàn lára àwọn ọkọ̀ bẹ́ẹ̀ pé sáfì láìsí àwòkọ̀ kí á lọ kọ yìí lọ́wọ́ bí ọ̀rọ̀ yẹn wàhálà yà fún fún gáàsà ìnáàlì àlà màdà bíbí ìlà àpò ẹ̀rọ àìsàn kí ni máa ń fa kájú tó yẹ wọlé awọ wọn náà tí ìbá mi àná sí ọ̀gá tí wọ́n bá fi yẹ wọlé àná sí sọsọdí ọwọ́ àti ọwọ́ ìgbà ní ànábì rẹ̀ sọlọ́lá ọ̀dára rẹ̀ sọlá. ilé àwọn ọkọ̀ yẹn lọ́wọ́ ìgbà ní ìṣá ẹ tí ò ní kàlẹ́ nà lẹ́tọ́ ẹ pé okùn kẹ̀lẹ́ àti ìlú onìkan ní oníkàlẹ́ nà òyìnbá yìí ní ìlú dáadáa sí أن يقع الإنسان هو من الكلام إلا كلاما ظهر فيه المصلحة ولذا أقول فيه دراسة الإنسان يقع dáadáa fún sáàsì náà kọ àwọn fún ẹni tó ti bàlágà sáǹkọ sáǹkì dúró bẹ̀rẹ̀ kó sọ àwọn rẹ̀ níbi gbogbo ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tó jẹ́ wípé ó dájú sáǹfààní wà lẹ́yìn ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run níbi tí máa pọ̀ oníbi wá tẹ̀sí tààlì. tí ìgbà tí tó wọ́n ti tààlì ìgbà tí tó kọ̀ wọ́n ti tẹ̀sí òun láwọn ènìyàn jù àbí wọ́n kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wọn ìdábà pọ̀. ẹ bá tó bá lẹ́yìn sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ pàlà wọ́n ní ọlọ́run fún mi ní jàwáàlú ẹ̀sìn ọ̀rọ̀ kékeré kan báyìí ni yóò sọ ọ̀rọ̀ lọ́wọ́ sáré sọ́lá tí ẹ bá ní kẹ́ ẹ ṣe tàbílò ẹ̀ ẹ̀ sì jìrà àwọn tí ń bá lọ sí ìwọlé. ومن تستوى الكلام وتركه في مصلحة tó bá wá dé sí ọ̀rọ̀ àbíkájáde sísọ̀rọ̀ àbíkájáde tàbá wá rí pé ó sì délé ara wọn níbi kásọ àtàǹfààní tó bẹ́ẹ̀ni kájáfẹ́ tó bá lọ sí délé ara wọn táǹfààní ẹ̀ táǹfààní ni sísọ bá hàn tó kú wọn fẹ́ ká sọ̀rọ̀ tó bá lọ rí bákan náà kó má jẹ́ pé sọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ àti àǹfààní dáadáa sísọ̀rọ̀ yẹn rí padà lèyìn òtún máa ń rò pé ìbátòkè ẹ̀sán dákẹ́ fún ẹ̀dọ́rẹ̀ tẹ́gbẹ́ sísọ ni ó já ráǹkì sísọ sísọ yẹn ni ó já ráǹkì àǹfààní tó wà níbẹ̀ ní àìsọ rẹ̀ wà lékè padà wọ́n ti wá ìrọ̀ lọ́rùn ọ̀gbọ́n náà tó àlè ká wà á yàn tó nà ní bẹ́ẹ̀ dáná kó mọ̀ wọ́n sọ. لأن وقت يلزمه الكلام المباح إلى حرام أو مكروه. تدور الساعة jíjẹ́ ní ìyẹn lè sọ náà pé sọ àdúgbò àgbẹ̀ òun náà tún lè wọ́ọ̀nì ó lè jàmá ó lè jàrá. wọ́n láti tẹ̀sẹ̀ bí ó fi hàn àdàbí ọ̀túnà láàárín tó láyà ìlú àṣẹ ó pọ̀ nínú ìfisí àwọn ìlà. bí wọ́n ti wá yà lẹ́nu wọn bí ahọ́n rẹ̀ òfin ìdàgbà tó dàbí rẹ̀. lẹ́nu lọ sí ohun lọ́dọ̀ apá kan ọ̀rọ̀ àwọn olùmọ̀ pé fásitì làyé ń sàbẹ̀lẹ̀ ẹni tó dákẹ́ àìfọ̀rọ̀ ti tọ́jú ẹ̀ yorùbá náà sọ pé nítò wí nílà àwọn wí àìsàn tó ti wù kí ló ti ló wù àbí wọn sọ kankan tó jọ bẹ́ẹ̀ nítò wí ní tó bá tó fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bá wù ní ara ọ̀ kò ní dáná lọ́wọ́ lórí àmọ́ nítò wí ní tó wọ́n wá gbọ́ sí ara wa lẹ́yìn wọn làwọn yẹn mọ̀ bẹ́ẹ̀. wàbílíjáàni ápàtà ní àbúrúmọ̀tà aburú méjì tó tóbi ó bẹ lára náà èèyàn fún àgbẹ̀ ní àhàbí ìmọ̀ tí ẹ bá tà nínú ọ̀kan làmúlá pẹ̀lú òṣèlú náà sọ ìyẹn ìmọ̀ ní abẹ́rẹ́ kejì àkọ́kọ́ ní ápàtà ìkàlà ní ìyẹn sọ̀rọ̀ ayé ọ̀rẹ́ ìṣèlú tó ti tó wí kódà wọn sáré eléyìí ìgbọ́gbọ́n ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ta tó bá ti fẹ́ ọ̀rọ̀ ìní aburú tẹ̀lé àyàfi gbọ́n bàbá òyìnbó ẹlẹ́ẹ̀kejì ni ákápù ìsìnkú aburú ní ilé ilé ìdáfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ìgbèlè ìgbà tẹ́kọ̀ tọ̀ aburú bẹ́ẹ̀ ní ilé à ń bọ̀ wá sí lẹ́yìn. àti gbogbo yóò àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́dọ̀. وقد تقول كل منهما أعظم أعظم من الأخرى في وقتها فالجواب بجد قصيدة الجواب طب هو أخذ في ذلك الجواب أقول فالذات عن الحق أن يكون الجواب تعبير تدافع أو àní bùkátà kọ́wọ́ ní ẹgbẹ́ ṣèjọ́rù àpà wọ́n ní èsì ó jẹ́ àyàyà ìgbà rẹ̀ èsì ni ẹtí ẹ tó tó tó ọ̀rọ̀ kò tí ò sọ òun sì lọ́wọ́ kàn ìṣòro ń tọ̀ àwọn tó lè dá ìṣẹ̀lẹ̀ òsì mọ̀rọ́ mọ̀dá ní ìsìlámù ìjọba kò fáyà sọ̀rọ̀ nígbà lọ́la àti àná tó wà fún gbèsè rẹ èyí wọn di ọ tí wọn ti fi òní tó tọ. ọgbẹ náà wà fún tó ti ṣèjọba rí yóò mọ sọ pé wọn sọ wípé kí n má tètè wọn ní òtítẹ òun kò dáhùn ìdílé lórí ìdílé ìkéde yẹn yóò di àlàáfíà oníwọ́n ní wọ́n tẹ̀lé wọ́n wà sí ìjọ wọ́n ní gbọ́dọ̀ tẹ̀lé wọ́n ní gbọ́dọ̀ tẹ̀lé pé mo tẹ̀lé mi. ibi kó kéde ìdàlákẹ́ àwa àìsílẹ̀ yẹn ti náà lẹ́sìn. ọlọ́run ọmọ yẹn ọdún tí aráàlú báyìí tí wọ́n lè ti bá tuntun náà yìí. àgbà ni àbí ní kàdífà ó dájú ẹ̀ tó bẹ́ẹ̀ lọ́dún bá dé ẹ̀kọ́ ní ìtumọ̀ olúgbọ̀dọ̀ kéde. òun wá sẹ́yìn ní pé bí ó bá já sílẹ̀ lọ́rọ̀ sí àmà pé pé orí òun nìkan ló kù. wọ́n ti sàtẹ́lì ní ìbòkè ìgbà wọn ẹnì kejì ó lẹ́yìn tó sọ̀rọ̀ ọ̀bàjẹ́ ìtọ́nu náà fi kùnà á sì lè là èsì tí ń sọ̀rọ̀ ni èsì ti méjì èsì ayáyá èsì tó dá sẹ́yìn tó sọ èsì tí sọ̀rọ̀ onye tó sọ̀rọ̀ bàjẹ́ sẹ́wálẹ́ tí ò sọ̀rọ̀ níbi tó fi ẹkú sọ àtẹ́ni tó sọ̀rọ̀ bàjẹ́ òṣùwọ̀n kan náà ni wọ́n gbé wọn nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn wọ́n kẹ̀sí ìrọ̀tún kẹ̀sí ìrọ̀tún àmọ́ àtẹ̀lẹ̀ ìdáhùn ìkọ́pọ̀ ìwọ̀ ìkẹ́lẹ̀ nínú àwọn aburú àwọn tá a wá sọ yìí ọmọ ń pọ̀ níbi a máa pọ̀ níbi òkókó a máa pọ̀ níbi ìtọ̀lẹ́sẹ̀jú a máa pọ̀ níbi ọ̀rọ̀ bàjẹ́ táwọn yóò sì máa gbèbí ẹni gbèbí orí àná wọn wàlúmọ̀rọ̀ wàlúmọ̀rọ̀ a máa pọ̀ níbi àjàkú akíta ìyàn lórí irọ́ ìmọ̀ ìrọ́ lọ́lẹ̀ wọ́n ti tàkùtì wàtẹ́rù kìí ẹ̀dùn náà aburú àwọn àmọ́ ọkọ̀ níbi téèyàn mọ̀ wọlé ẹ̀kan ní pẹ́ẹ́lẹ́ rẹ̀ tí o ti tẹ̀lé rẹ̀ wàhálà ti là ọ̀rá àdúró a máa máa pọ̀ níbi kéèyàn ó máa tí afọ́kù lára ọmọ ìyá ẹ̀ pé ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bó ti rí ilé ẹ̀sìn bẹ́ẹ̀ ni ọlọ́run ti tẹ̀lé ọlọ́run ilé ẹ̀sìn bẹ́ẹ̀ ni ọlọ́run ti tẹ̀lé ọlọ́run hátù làwọ́rá torí pé ìhòòhò wa àìsí ẹ̀rí wa.

níbi àìsí wà ní kéèyàn máa sí kó máa fa náà sí kó máa fa náà fà ya àbúrò àwọn pọ̀ mẹ́ àtàwọn kan ní ìtòjọ́ bẹ́ẹ̀. وفي رجيم السكوت جمع الهمم ودوام الوقار والفراغ للفكر والذكر والعبادة والسلامة wà تبعات القول في الدنيا والآخرة. níbi kí ni òjò ní ma ní ma dákẹ́ jọba rẹ̀ ní ma dákẹ́ pọ̀ tó dé lẹ́kọ̀ọ́ ní máa ń dákẹ́. nínú àlàdà yorùbá abúlóòkùn lọ́dún ń sọ̀rọ̀. wọ́n ní kí máa dákẹ́ wọn báyìí wọ́n ń wọn kò ní gbà pé àpọ́nlé ni ìgbà àpọ́nlé yìí wà bẹ́ẹ̀ níbi pé tí o máa ń sọ̀rọ̀ fẹ́ máa ń lọ́rọ̀ púpọ̀ òun ò sí wọ́n kò lábùkù sábà tó ẹtí mọ̀ ẹ́ dákẹ́ yorùbá kò kàn lábùkù. mo á nílò èsì dákẹ́ yìí léyìn lẹ́yìn ẹjọ́ kan ló ń pè bẹ́ẹ̀ tó fi lóyìn báyìí. ṣùgbọ́n ní ìdíje dòdò tí ẹ bá tẹra mọ́ ìdákẹ́ tí èdè irú ìdákẹ́ ká tọ́jú ọdún lẹ́yìn kan. ìfarabalẹ̀ náà wà. ìráàyè gbogbo lọ́wọ́ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ dáadáa. ìráàyè náà àwọn ìṣẹ̀lẹ̀ wọn ò sì ní sí ẹ̀ nígbà ìjọba láyé àgbàdo náà wọ́n lè lọ́kọ̀ wá tàbí ẹ̀kọ́ lọ́dọ̀ kó wá fún un tó bá tó bẹ̀ tàbí ká lọ bóyá lè sọ̀rọ̀ bẹ́ẹ̀. ولقد خلقنا الإنسان ونعلم, ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد أنبو عليك إلا آية تعرف عن الله تعرف عن الله يلين بيبيع عن رسول الله النبي صلى الله عليه وسلم gbogbo òkúta àwọn ìsúná rẹ̀ kájú nínú rẹ̀. àbí mo lẹ́nu gbẹ́sì lè rí kà tó yẹ pé ìyàtọ̀ fún bàbá ní sọ̀lọ́tọ̀ ọ̀gá ọ̀sánlá ní báwọn èèyàn kọ̀rọ̀ lọ bẹ́ẹ̀ tó ìṣòro náà wá pọ̀ lọ́wọ́ àbáwáyà ààrẹ ẹnu gbà tó kò sí àgbọ́yé ti bá àlè inú ọ̀pá tí ìran ilé ti pé ànábì sọ̀lọ́tọ̀ ọ̀gá ọ̀sánlá kí ni máa ń wí tó bá ti jáde pé ní ìgbàgbẹ́

wọn keke rárá kì í tẹ̀sí ṣùgbọ́n mi ní sọ̀lọ́bọ̀ ọ̀gá ọ̀la yẹ́pù lọ́ àtàhánà fi kúlì àhùwárì àhùwárì ní máa ń dúkìá ní gbogbo ìgbà ló mọ̀ wọ́n kàn. sẹ́ni ọjọ́ pé kò ní dá ọkọ ọlọ́run wá tẹ̀lé àtúntò ti dákọ wá máa ń nílà tó tó ti ṣe àyè bí ẹgbẹ́ tí wọ́n dá ọkọ ọlọ́run nígbà tó ti kékeré wá sí àyè báyìí kọ́kẹ́ kò kọ́ ọ̀nà mọ̀ owó ọ̀nà tó ń jọ sàmúlò ó yẹ kí ìgbìmọ̀ rẹ̀ wí gbọ́dọ̀ sí mo máa wí kọ̀ǹpútà ní mo wà ní ọgbà nílò lè ní àtẹ̀lé nílò lẹ́nu ìgbà tó lè mọ̀ yàtọ̀ nígbà wà lẹ́gbà yàtọ̀ nígbà wà lójú o àjìnà bá mẹ́rin sọ sọ̀rọ̀ lọ́wọ́ sáré sọ̀rọ̀ kọ́lọ̀kọ́tù wá ní ojú nà. yóò wọ ilé ìtẹ̀sán yóò wọ ilé sùhánà lọ ọ̀dà kò dúró lápẹ̀jú rẹ̀ àdúgbò ẹ̀rí tó gbọmọ àtàlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ sàfọ́nà lójúmọ́ ẹ̀ ọ̀kan ó kéré tán àádọ́rin àwọ́gọ́rùn-ún yóò tó dé ìdíkiri yẹ dọ́kítọ̀ lọ́wọ́ àdúgbò yẹ mélòó ni àgbẹ̀ ìdíkiri. أستغفر الله وأتوب àtàkùnfẹ́wà wà lórí yìí ẹjọ́ náà ti forí sí ìsọ́dọ̀ sábẹ̀. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. أتقول لك أتقول لك èyí tó ti tẹ̀lé àti tàbí tí ó ti tẹ̀lé láti pé alimọ́lẹ́bí ọ̀hún. ọmọ ta afa ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما nínú rẹ̀ náà ìyàwó àìsàbíyà ọlọ́run tààlà àná wọ́n ní òjúfẹ́ ọlọ́run ẹ̀rí pẹ́ níbi náà sílà àwọn ará òjúfẹ́ ọlọ́run ní ti àyàdá lọ ìlú sọ́tù bàbí pé àtìkọ́ náà sọ wípé àṣẹ ní ìbájú àtìkan yìí ọwọ́ òjúfẹ́ èrè dandan ó ní bẹ́ẹ̀ ni abala àbúrò àbúrò ìṣàkó rọ sí ìwà ní pípé kọ́nà mi àwọn gbọ́dọ̀ gbogbo orí kálẹ̀ náà wá sí i ọpẹ́ tó wà ní kọ́nà mi ó ní àlè ìdáyà àtọ̀kùnrin wọ̀tàmíì wọ̀tàmíì wọ̀tàmíì wọ̀tàmíì subhanallah wàlẹ̀ èyí tó ti gbọ́dọ̀ máa ń pọ̀ sí lọ́rọ̀ ti máa ń pọ̀ sí lọ́rọ̀ nìyẹn ibi àdéhùn. lórí àwọn ọ̀dọ́ káàdì lórí máa kí ìdákẹ́ kó pọ̀ kí ìdákẹ́ ó pọ̀ torí ọ̀la tó ń dẹ́ńdẹ̀ kékeré. tí ìbá jẹ́ lọ́rọ̀ púpọ̀ tí ẹlòmíín pa fún tí wọ́n bá ń ka alẹ̀ ọgbọ́n bẹ̀rẹ̀ yóò bẹ̀rẹ̀ rẹ̀ rẹ̀ tó náà lọ sọ gbogbo ilé níbi àtọ́kọ́nu àtọ́jẹ́ fóònù ìbàjẹ́ yẹ̀yẹ́ àwàdà kọ́mọ wa kú èyí nígbà tó mọ̀ kí wọ́n ka alẹ̀ tẹ́lẹ̀ ẹ̀wọ̀n gbogbo tẹ̀ bí táwọn èèyàn tó kọ́kọ́ mọ ìfẹ́ràn sọ̀rọ̀ nípa kó mọ sọ tó kẹ́rì kan wá ka ilẹ̀ wá bí ẹ̀ wọn pé sáàtẹ̀ tí kí sáàtẹ̀ lu ètòtò ní ẹ̀jẹ̀ bọ́ ìṣiṣẹ́ tó sáà lóye yóò tó àwọn ọ̀sẹ̀ sí ẹ̀jẹ̀ tó a tó náà lọ́wọ́ lọ́wọ́ yìí ẹ̀rí bí ìdẹ́gbẹ̀bí bá gbé nígbà tá a ti bẹ̀rẹ̀ lẹ́tọ̀ yìí kò ní ti dákẹ́ ní ẹ̀rí kàkà ẹ̀rí kejì yóò àdúrà wọ́n má gà yóò dàtẹ̀ má gà tó bá wọ̀ lásán níbo la ti ó ti di ọlọ́run ti máa sọ bẹ́ẹ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ náà náà nípa ọlọ́run sọ́là kí ni wọ́n lè mú wa àtàbàtù àlejò rẹ̀ ní tètè sọlọ́lọ́ ọ̀tá àdá rẹ̀ sọ́là ẹ̀rí ọ̀gbìn yóò tún múlé nígbà tí wọ́n ròyìn ẹni fún mi lò ìdílé kẹta bẹ́ẹ̀ gbogbo àwọn abúlé wa sọ yìí ló yẹ kí mùsùlùmí àánú mi ò lò kókó ìdára mi rẹ̀ tó tó kí ni fàyínà ń wọ̀ má gbà mú ọ̀rọ̀ ẹ̀kọ́ ọmọ jẹ́ àjà ó sì mú ó fìyàn lé rẹ̀ ó sì sọ yẹn gbogbo ẹ̀ wà lọ ẹ̀ fọ́ ayọ̀ ẹ̀sìn ẹ̀yìn wájú rẹ̀ dábàá àbíkà. wọ́n lọ́kọ̀ọ́ ولقد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل ونعلم ما توسوس به نفسه ọlọ́run ti ní nǹkan tí ẹ̀mí nínú òun mọ́ tí ó kẹ̀sí kọjá dé à ń sọ lọ́lọ́run tá a sọ náà ó ní nínú ọlọ́run àtàjáwọ́ sọ ìyá mi mọ́ ti máa wà tí wọ́n ta ti fi di àwọn kótóbó. ọlọ́run bá tó sàmójúkò fún mi nípa àyímọ̀ mi nípa sẹ́mi wọn ń rò mẹ́lẹ̀ ń dáàmú ní àwùjọ ìlà tí ó sì ṣe ń fẹ́ kò sọ́rọ́rọ̀ kò sọ́rọ́rọ̀ lórí dáhùn kò bá ọlọ́run sàmójúkò fún mi. ọlọ́run lọ́nà àtọ́nà àtọ́nà àti ọlọ́run ló ń ti mọ̀. wà á lámú máa tó wá wífú bí nàfù ونحن أقرب إليه من حبل الوريد نعم إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد رقيب عتيد ọlọ́run ẹ̀rọ wọn sọ̀rọ̀ صورة sọ̀rọ̀ nínú mọ̀láìkà gẹ́gẹ́ bá àtàwọn tó ń bẹ táwọn tí ò sí ìgbà tí a lè lè kọ́dà tí wọ́n dè lọ́wọ́ kò sí wọn kò sí ọmọ adáma lọ ẹ wá ọmọ adáma ti máa ń sọ̀rọ̀ wọ́n wá gbé wá nineteen nineteen thirty eighteen kìíní kan ní two thousand and twenty sọ pé àwọn àwọn àgbà. pé ẹgbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn kọ ní nineteen twenty four tó bá jẹ́ ọ̀rọ̀ bàjẹ́ mú òtún náà kò ní ká lọ́wọ́ ọba dáná táyé òbí kan ó ń bẹ lákọọ́lẹ̀ mò ń gbọ́dọ̀ àti èrò iṣẹ́ Mukhtar Ashintigi bàbá ọ̀yẹ́ ọ̀kùnrin ọlọ́pàá àgbàlẹ́ fún tẹ̀wọ́n lámọ̀tà wọn àgbà kì í ṣe àbábẹ̀tì sọ̀rọ̀ tó yí lóṣù tẹ̀kú wò láyé bàbá àwọn àdúrà ọ̀gbà yóò tẹ̀sí ọ̀gbà àgbà yà wọ́n ká ẹ̀ nígbà náà bí ìta ojú ti jìnnà sí gbẹgbẹdúkẹ́ àbọ̀lájú tó lásìkò náà wà láyé ẹgbẹ́ láyé wọ́n ní Allahu Akbar bàbá olùkà sí ìrìn náà là ń bọ̀rọ̀ ọ̀rọ̀ bí ìgbàgbà wà ní kálífọ̀. àwọn náà ti tàbí àdúrà ọ̀gbà yà ẹni tó ẹsẹ̀ kúrò láyé náà ìtòsí ẹsẹ̀ láìpẹ́ ìwọ ní òtò ìwé náà lọ́wọ́ ara wọn àná ọlọ́run tẹ́ nìkan náà wò gbogbo àtàwọn àdúgbò sínú ẹ̀jọ́ wọn ti wọn ti dàgbà dáadáa. gbogbo sáà ń sọ yìí ìtọ́rọ̀ ọgọ́rọ̀ ọdún kan ó ti kọjá rọ́kìlù àti àbí ẹni tó àwọn tọ́lọ́ bá yẹn pé máa yà lọ sípò mi kọ́ ò ẹni tó ń sọ gbọ́dọ̀ kan ìlà àlàdé níbi ọ̀rọ̀ yẹn rọ́kìlù àtà ìlà àlàdé rọ́kìlù náà fún rọ́kìlù àtà àbí wọn àti àbí wọn ti kàn. tó bá jẹ́ ọ̀rọ̀ rẹ̀ àwọn ọ̀dọ̀ ti àlọ́dọ̀ náà. ومن أحسن قولا ومن أحسن قولا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين inú tó sọ̀rọ̀ láàárọ̀ yìí mọ́sálásí tó ní ilé àkọ́kọ́ pé kúrò láìláìlá ọ̀sán pèlè fún àtúntà lè bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ tẹ́lẹ̀. man na man Abubakar níjà náà man Umar bin Khattab mo làwọn ọmọ sọ pé kó wọ́n lò láyé ìrọ̀lá òkùnkùn tó ní ọ̀la fún tẹ̀lé ọ̀rọ̀ àtìrè tó wà pẹ̀lú ẹ̀sìn yá mi inú ìjẹ́pẹ́ mi bà. Jẹ́pẹ́ rú ọlọ́run ní fa àtẹ̀yìntẹ́ rú àwọn èèyàn tí wọ́n lè yọ orúkọ lẹ́fẹ̀ẹ́ náà. Sẹ́wọ̀n Afúlànà àti Tẹ́lẹ̀. Mo wá múra tí wá nípa Ásíà ìyàwó pè àwọn. Ṣèbí àti Ìmúta Àlè Sàlá ló sọ̀rọ̀ rẹ̀. ló fi dá wà. ọlọ́run ní ìwọ̀ musa àmì àmì kejì ní ní oṣù tó tó bá wọn náà lọ bá tẹ̀lé ọlọ́run tó méjèèjì kọ́ bá bọ̀rọ̀ lọ. musa àrẹ sàlám tó ní ọlọ́run ọlọ́run bá mi jẹ́ kárú náà tẹ̀lé mi. ọlọ́run ti gbà yẹn ló sọ àdìrọ̀ tó lù.

وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكه عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى Kọ́lá alùpíhà yà Músa. Nígbà tó sọ ọlọ́ àwọn ọ̀fẹ́ tó káàkiri mọ́ ọlọ́ọ̀bá tó ń bí ibi ní ìkẹ́ tó kàn sí sẹ́yìn tó sì fi ń ṣe gbogbo tó lóun fìyẹn ibi lásán ní ọlọ́ tó bá jẹ́ lọ́nà ọ̀nà wà ní kọ́lá alùpíhà yà Músa. Fàlùkọ́hà fa ìdá híyà ṣáyíyà tó ń tẹ̀sán. Ó bá sọ ọlọ́ ló bá dẹ̀ Ọ́dá Ọ́dá kúzhá wà náà tọ́kọ̀. Sànùídù ha sí rọ́ta hal'úlá. Lẹ́yìn ọ̀rọ̀ ìgbọ́n nígbà tó wá sọ ọ̀páhùn ẹ̀lẹ̀ lẹ́yìn tó gbogbo àwọn ọ̀sán ẹ̀rọ náà sọ ara wọn ní wọ́n ti di erin wọ́n ti dẹkùn wọ́n ti dàmọ̀tẹ́kùn bí sẹ́ńtẹ̀ bẹ̀rẹ̀ níta wọ́n ti gbogbo ẹ̀ ti jọ mo sọ̀rọ̀ pé nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ní bó láti bẹ̀rẹ̀. ọ̀rù yà á mú ta ìmọ̀ ألقي وإما أن نكون أول من ألقى. قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى Tí Títí فأوجس في نفسه خيفة موسى موسى عليه السلام tó tàbí ó ní ilé ìdí kúrò ní ìbáwá tá a máa ká kẹ́gbọ̀n pé kí fẹ́ẹ́ bá nìyí kílẹ̀ kàdọ́sì tàwọn tó gbà sí náà iná sì yí kí ìfàjà ń gbò ńlá Musa ọ̀tà ló ń wẹ́yìn. قلنا لا تخف كنا لا تفر لك أنت الأعلى نعم و lọ wá sọ ọ̀páyẹ̀ padà gbogbo tí wọ́n fa ní lọ́pàá wá débi débi òtóbi ọ̀pá tó débi òtóbi. وألقي ما في يمينك تلقف ما صنعوا تلقف ما صنعوا صوت بلوى بتقطع تلقف ما صنعوا بقول ولا قبل إنما صنعوا كيد ساحر ولا يفرق الباقي حيث أتى قالوا آمن فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى èdè sábà ń lòpọ̀ ní ìsinmi pé wọ́n bá ọ̀ gbogbo àwọn tí wọ́n tí wọ́n ti dáadáa wọ́n bá ọ̀ wọ́n láwọn àwọn bí wọ́n bèèrè fún ni o bí wọ́n sì di rinlẹ̀ fún ni o wọ́n sáṣẹ kan àti bíbélì fún ọ bíbélì bá bèèrè fún ni wọ́n á fi di rinlẹ̀ fún yín gbogbo ẹ̀ wá ní wọn pé áà ah, ah. sábà pé dáadáa gbogbo táwọn ń lọ sẹ́kọ̀ọ́ bá ní wọ́n ní wọ́n ní àwọn olùsọ̀mí gbogbo ẹ̀ ti parí. Ibẹ́ni ti pọ̀ nínú báyà gbogbo ẹ̀. قالوا آمنا برب هارون وموسى آمنا برب هارون وموسى àmì náà wájọ lọ àjọ náà bá tó rárú àti ní sọgbọ́. قال آمنتم له قبل أن آذن لكم.

Ìjọba tẹ̀lé ìrìnkún mu lẹ́yìn àgbàna fún mi fi hàn. Àjẹ́kùn lọ́gá ayé ọ̀gá òkè náà. Fàlà wúkọ́ pí àná àìdí ẹkùn wà àrùjúlù wà àrùjúlẹ̀kùn mi ń xílá. Ìjọba ti ṣe iná wà pẹ̀lú ẹ̀sìn bá ti ọwọ́ ẹ̀sìn nìkan sí ẹ̀. Ìjọba ti máa ti ọwọ́ ولتعلمن أينا أشد عذابا وأبقى قالوا قالوا لن نؤثرك على ما جاءنا من البينات قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا لن نؤثرك على ما جاءنا من البينات آه انت وليس قوات جواب سورة الإسلام وعيه قرآن هذا قرآن هذا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا إنا آمنا بربنا ليغفر لنا خطايانا عملوا الثاني آمنا بربنا آمنا بربنا يغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر نعم. وما أكرهتنا عليه من السحر الله ما أكرهتنا عليه من السحر أقدر ذلك والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له جهنم لا فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات الأولى فأولئك لهم الدرجات العلى

first lady náà wá sọ pé mi ò ní tọ́jú ìgbógbó náà wà lọ́dún àfíà ìyàwó ìyàwó àwọn owó ti lẹ́yìn láti owó ìyàwó gbọ́wọ́ ló di àyọ̀ gbọ́wọ́ ló di láti lé ọ̀dà tó fẹ́ ìyàwó náà lò àti first lady. ọwọ́ ayé òfin tọ́tọ̀ ìyàwó rẹ̀. وضرب الله مثلا مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب بن لي عندك بيتا في الجنة tó lóore láti dá èyí tó wà lọ́wọ́ wa tó dá torí ká rẹ̀ fún omi ayé láti dá lọ bí a bí àyà ọ̀sẹ̀ àwọn rọ́ọ̀sì kò ní ìlú dẹ́ta bẹ́ẹ̀ náà nìjẹ́ mi ọlọ́run kọ́ ló fún lánàá mi. ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين ó fi ọkàn ẹ̀ bà lórí tí ò rí ó sì ní ìrẹsì tó ọ̀la tó wọ̀n nínú ẹ̀ ọwọ́ sọ gbólóyìn gbólóyìn nínú ẹ̀ èsì àkọsí fún àwọn olùwà ìjọ náà lọ gbèrànà ṣe tó lè fi àgbàjáde gbèrànà ṣe lè ó bí wọn ní pàṣípàṣọ ní pàṣípàṣọ tó fi kàn wọn mọ ó kàn wọn mọ. wọ́n ní bákùdé máa ń dàkọ̀ ìnáwó bákùdé káàdì ní àyàrá ìgbà. kótó lẹ́yìn ìdí wọn ẹwọ́ tó ní àwọn ànábì ọlọ́mù àrí ìmùsọ̀látò sọ́lá ẹwọ́ àwọn orí àkàlífà wà lórí ìfọ̀lọ́mù ìbára sọ́lá. wọ́n wá dìde nọ ní mọ́tà lẹ́gbà tó sọ pé kó ta àǹdí ilé and they are taken ó tún mọ́ fún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kódà láwùjọ wa yìí náà láwọn nìkan láwùjọ táwọn náà wà yìí Islam gbọ́dọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ẹ́ dìde pé láì náà yẹn pa kí wọ́n máa dáko táwọn tẹ́ ń sìn ń bẹ̀ láwùjọ tá a ti wà yìí náà yóò kọ́kọ́ wọ̀ fún mọ̀sùn pé ẹ bá yọ ọmọ màá mọ́ mi ikú yìí àbọ̀kọ̀ ìgbà sáré náà àwọn àwùjọ má ti tọ́kùnkùn bẹ́ẹ̀ láwùjọ wa yìí náà dé tó ti láti láì láì tó mọ̀ sí pé gbogbo òòtà more than three hundred and thirteen ẹ̀ pàṣẹ ìlú wọ́n sì gbọ́ yìí láì fi pàṣẹ rẹ̀ fún wọn wọ́n ní àjàálẹ̀ àlẹ́ àtàlẹ́ àwọn. àjàálẹ̀ àlẹ́ àtàlẹ́ ìlàhàn wàhídà. ẹ ti ẹjọ́ ọ̀rọ̀ ìfún ẹ ẹ má tó ṣe ẹwọ́ fún ọwọ́ ìbẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ orí tó pé ní àjáàlẹ̀ rẹ̀ á lè rájà ìdá àwọn àgbà ó fẹ́ ṣe fẹ́ sọ gbogbo ọlọ́dọ̀ kan. Ìlọ́wọ́ Zálà ṣe ìhùn ọ̀já Ìlú Ìlú wọ́n sọ ilé ẹgbẹ́ àkọ́kọ́. Èdè ìfọ́sà àwọn ìgbésẹ̀ àkọ́kọ́. Ọkọ̀ ọlọ́run kì í sì ṣẹ̀bọ̀dọ̀ yìí. lẹ́yìn ìtajú kan ní iye ọlọ́run ọ̀kájú alùpùpù wà pọ̀ yẹn lẹ́kọ̀ọ́ tí kéèké yìí mọ́tà gbọ́ ní iye fẹ́ẹ̀sì kí wọ́n pé àti àrẹ̀lẹ̀ ní náà wà ó fi a bá tẹ̀lé àti nẹ̀gílẹ́tì ìhóbá lò mọ̀nàtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. torí àti ti lọ́rùn lẹ̀ náà tẹ̀síwájú ó bẹ̀rẹ̀ sí níta bá débẹ̀ ní kó wà mọ̀nà ásánà kọ́ lá mímọ̀ sí àwọn ìyàwó àwọn sálẹ̀ tó sọ̀rọ̀ tó lóore kò sí ju ẹni tó pèsè sójú ọ̀nà náà ọ̀rọ̀ nu ẹni tó bá sara bọ́lú sẹ́yìn ọ̀rọ̀ nu ibi téèyàn ti máa sọ̀rọ̀ púpọ̀ nìyẹn ibi téèyàn máa kóró orí jọ tí ẹ bá sọ̀rọ̀ lọ́wọ́ àtàkùn ẹ̀sùn máa kóró jọ ń pàtẹ́ fífẹ́ sọ̀ mí ẹni ta famila náà mo dáhùn wò mo ń wẹ̀ síbẹ̀ mo tún mo tún gbójú fò ẹnìkan olómi wọn á lómi àwọn àjọ wọkọ̀ àárín lójókòó sí ẹ̀bá ọ̀nà kàlá jókòó mo fẹ́ sọ fún mi pé n tó kọ ìgbà sílẹ̀ sí mi ò tó kàn kàn ó tó ìlàjì ẹ̀ka ìjọba torí bí ṣe ń kọ́ mo sáwọn kọ́ ni mi ìní ẹ̀ ń wá ní wọ̀ náà láti sàánú mi o àlékún àánú rẹ̀ fún mi o kíkẹ́ náà kọ́ lẹ́tọ̀ bí náà kọ́ báyìí kó máa wá báyìí. tòtò ó fẹ́ pé bọ́ọ̀lù kéwòn náà la wà ń kọ́ bẹ́ẹ̀ ní bá bẹ́ẹ̀ ní sọ bá bẹ́ẹ̀ ní àwọn ẹ̀ ti mọ̀ pé lóun ní fún ọ̀kan àwọn òwò bí wèrè títí sílẹ̀ tuntun tí ó fi ní ìgbà kan mọ́. ibi tó lọpọlọ sí nìyẹn ìṣúwàsó lọ́wọ́ kódà nígbà tẹ́lẹ̀ kan pè kan pè wọlé nígbà tó pé mo bí sì mo ti sọ lọ́wọ́ bí sì mo ti sọ lọ́wọ́ máa pè padà bàbá ló sọ̀rọ̀ lórí pé òun ti parí rẹ́kọ̀dù kan tó ń fẹ́ tó jáde fún ọ̀mọ̀dán òun ni tó ti jáde ọ̀mọ̀dán àwọn kan sì ní pé àwọn kan ti rìbí kan kúrán lọ́wọ́ tí ó ti sára káwọn èèyàn ibi tẹ́ pa nínú allah Akbar wọ́n máa yà ìdúró nǹkan ọ̀lẹ̀ ìlà àlàyé ìrọ̀kí ìrìn àti. àmọ́tàwọn èyí àbímú tàn á ti wú ẹ̀dùnú àdébà wáyé ti fi lọ́wọ́ èyí ó ti lọ́wọ́ èyí ó ti lọ́wọ́ ní kí ilé bẹ́ẹ̀ mo sọ fáwọn èyí tó kó kàn níbo mi ní ìjókòó lọ lẹ́kọ́ ẹlẹ́wọ̀n wà sí ẹmú kan náà wọ́n tó ti lọ àti ọ̀pọ̀lọpọ̀ tí mo tẹ̀lé ó yìí lọ àwọn bíi arúnà ọmọ wúrà àtàyè sí àtàn ẹ wá wùwà tán bẹ̀rẹ̀ orin rẹ́kọ́ọ̀dù ẹlẹ́ẹ̀kejì náà ń ṣe láyé wọn àbálàkọ̀kọ́ ẹlọ́dẹ̀ẹ́rẹ́ ẹni náà ti sọ̀rọ̀ wọn ò ní dààmú kọ́tọ́ fún mi ẹ̀rí ọdún tó ti kọ́ni láyé tó yẹ ẹ̀rí ẹ wá lọ bèrè pé kò tó ẹ sáré lóde mọ́ láyé wọ́n ti bèrè lọ́wọ́ tẹ̀lé ìtẹ̀tẹ̀ wọ́n wọ́n ti fi yẹn lẹ́mọ̀ lọ títí wọn tó ti kọ́ ọmọ ìyá ìgbà. àpá àwọn akọ̀rọ̀ àdàn lọ́yìn mọ̀mọ́ lọ bàbá wa tó kàlẹ̀ wọ́n ní àwọn tó ń ta péjẹ́ẹ̀tì rẹ̀ péjẹ́ẹ̀tì wá àti ẹ̀ wọ́n ti bèrè lọ́yìn náà péjẹ́ẹ̀tì jìnnà náà. Bí a pààrọ̀ ọmọ lọ, ó sì bá tẹ́lẹ̀ dẹ̀ ọlọ́run tó ọlọ́run tó pè. Tọ̀kan tó lò sínú ọ̀nà ìmọ̀ jìnnà. Tọ̀kan tó lò bàbá ní wọ́n ní ó ní ẹ̀kọ́ ní kú. Sílẹ̀ sílẹ̀ ọlọ́run náà lọ́wọ́ yóò rí ìwà àti ìlú lẹ́yìn. Ìgbésẹ̀ ìwà àti ìlú nǹkan ó sì àdánwò fún wa ní wà ìdílé dára. yóò rán sọ fún mi pé ọ̀rọ̀ tó ń sọ yìí kẹta tó ń kàn ní bùkátà tó fi pé irọ́ ni pẹ̀lẹ́ ìmọ̀ bá ń ṣe àwọn dáhùn ṣe àwọn wo fi dáhùn ṣe là ń pọ̀ kojú wò ẹ pé sọ̀rọ̀ náà náà ti jẹjẹjẹjẹjẹ lọ pa nígbà náà ti lọ́wọ́ bá sókè tó ń yìí mà wọ́n yẹ kọ́ lè náà fi sọ̀rọ̀ àtọ̀ èyí ti sọ̀rọ̀ àtọ̀ lọ́wọ́ lọ yìí mà. bí ọlọ́wọ́ gbogbo èèyàn tí wọ́n tí wọ́n oníta ló wọn ní ní mo dúpẹ́ pé ẹnìkan tí èyí ti ju ìkan tí òní ti ju ìkan fọ́lọ́ ló pa mí kì í sọmọ ìyá mi lẹ́nu Islam kò wá jáde títí seventy two hours ọlọ́run ọ̀sẹ̀ nílá rẹ̀ bọ́dé ikú yẹn ti dà síta wọ́n ti kó sínú gbàdà wọ́n ti fàtọ̀ wé ó bọ́ọ̀lù kàtọ́ọ̀lù ìdákẹ́ dáwà kò dákẹ́ àti náà ló wá ní lójú ọ̀nà tọ́lọ̀ nínú àwọn táwọn ń sàbẹ̀wò ọ̀sẹ̀ dókítà sọ pé ẹ̀yà nílò lòmí áwòsì ẹ máa bá àwọn òṣèlú sọ̀rọ̀ kò sí wọ́ọ̀kù mọ́. ẹ padà sọ́dọ̀ náà wáyé ni wọ́n ti fún níwàrà mu ọ̀rájò nínú òkú. èyí tí wọ́n ní kí wọ́n wá sọ fún ọmọ sọ̀rọ̀ sí ọlọ́sàáyà wọ́n ní rúùtù àláyà ìsìlámù ọlọ́pàá tí wọ́n wá ń pè ẹni tó ti súnmọ́ ní kìá náà ju ayé lọ ní ìṣòwò ní ìlú ahọ́n fún ọ̀nà tọ́lọ́ọ̀nù ní ìlú ahọ́n rẹ̀ fún tọ́lọ́ọ̀nù ó ní yà bìnà ọmọ ìyá mi àhà kérífà àwọn bàtà akọni ẹwọ́ ọ̀lẹ̀ kéfà sókè. fàyínàwó atukọ́ọ̀lì káwọ́bíkà yóò bàtọ̀ dùn yóò sì di àwọn olóṣèlú ọlọ́ọ̀ méjì ìlú kọ̀ọ̀kọ̀ sẹ́nìkan wàá lè sọ fún wa pé nígbà tó ń títọ̀ ń kọjá kókó fẹ̀ nígbà àyà òun òun bẹ̀rẹ̀ ọlọ́ọ̀ rárá ara pẹ̀rẹ̀ níbi jíjẹ ara pẹ̀rẹ̀ níbi ara pẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ ara pẹ̀rẹ̀ níbi ẹ̀sìn ara pẹ̀rẹ̀ níbi ìwà ẹnìkan kọ́ lọ́mọ sílẹ̀ mo ti bẹ́nu báyà rẹ̀ ọlọ́run ti mọ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ibi tí ó gbogbo ọ̀tún gbòòrò láyé lẹ́gbẹ́ ńlá nílá ka ẹjọ́ fún wọn léèrè mo ń bá àwọn ẹni tí dọ́kítọ̀ léèrè tó ní mo ti dúró àtúntà ilẹ̀ ti dùn lẹ́yọ ẹ̀ka sí yọrí ẹ̀ ti dọ́kítọ̀ wọlé lẹ́yìn. bẹ́ẹ̀ ni ẹ̀sìn bẹ́ẹ̀ ni sẹ́yìn à fún àtúntà àtẹ̀ òun ló ga ju bọ́ọ̀lù lọ. nínú ayé yìí wàlá taqfu ma laysa laka bihi ilm. wàlá taqfu ma laysa laka bihi ilm. إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ماما وقع عن سوء من فيوكي ojú ti sábọdọ so mo sábọdọ rí kíkíkí nígbà náà láti máa wá ìgbà rẹ سورة الإسراء سورة تقسيم نهاية تقسيم ما أكيد تعالى كل إنسان بما أكيد والبصر كله والفؤاد لا كارث ابي أكبر كل أولئك كان عنه مسؤولا هذا هو الذي قوله إن السمع كله والبصر قلت والفؤاد àjọ nílé gbogbo ẹ̀. bẹ́ẹ̀ làwọn torí pé sánú kí ni màá gbọ́ fún la kókó máa a máa gbọ́ nǹkan tó ń jáde láti ìlú mọ́tò níbi ndị tó ń jáde ndị létí gbẹrẹ níbi ẹ̀rẹ̀ ló ẹgbẹ́ tó wọ̀n lórí ẹgbẹ́ ọ̀rọ̀ lórí kéèyàn tẹ̀tọ́ dàbí ìtẹ̀lẹ́ dàbí ní ọ̀rọ̀ lọ́sẹ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ sí orí kéèyàn tẹ̀tọ́ dàbí ìtẹ̀lẹ́ dàbí ṣe ń sọ àbùmọ́sọ. àwọn míì máa máa fi ahọ́n dára àwọn náà ti mọ̀ ọ́rọ̀. wọ́n wá ní ẹgbẹ́ ìdá tó gbayé gbogbo torí bí wọn bá gbé jáde láìsẹ̀ wọn ti kó ló lé nífẹẹ sọ̀rọ̀ ní fún yín lọnà wọn ní ẹnu sọ ọgbọ ojú bàtà olómi àbọlígbé wọn àkọ́kọ́ ẹgbẹ́ ní Amẹ́ríkà ẹgbẹ́ ní London ẹgbẹ́ sọfúnta ẹlòmíì sọ̀rọ̀ wọlé ọlọ́wọ́ àgbà ọlọ́wọ́ àkọrí àrọ́ọ̀dùnmọ́kọ́jà mọ́kátà nìkábàlọ́wọ́ àti Madina nàbẹ́yà sẹ́ríkà àtàwọn àlè gbogbo ọlọ́mọtàbà mọ́tàbà tàlékún ìmọ́lẹ̀ ẹ̀jẹ̀ ní ìmọ́lẹ̀ ìdílé tọ́lọ́tọ́lọ́ máa kọ̀ kalẹ̀ síbẹ̀ àwọn ẹ̀dá kan fẹ́ ba ìgbẹ́ ọlọ́dà tó mọ́tàbà àwọn èèyàn ń pọ̀ sí láti tó tọ́rọ̀ pé tó wá lọ fún lọ́kàn wọn kí ojú òdu lè tẹ̀lé àwọn ìbẹ̀rù ọlọ́wọ̀ gbà káfọ́n jáfẹ́ tọ́lọ́ tó kúrò lórí nígbà tó sẹ́wọ̀n onu ìyà olùkọ́ ìyà lórí àwọn báàbò ìṣòro àwọn apákan ara tuntun jáde lẹ́nu tójú òdòdó ọ̀rọ̀ lọ àmọ́ tí ọba yé òfin wọ́n kó òdòdó bá rẹ̀ wọ́n ti bọ́ tẹ́wọ̀n eléyìí kú lé díẹ̀ orí ìpolówó òdòdó bá wọ́n ti ẹ̀ ń padà ń pọ̀ jù. ojú ti rí tí ìgbà olè ayé òní sá tẹ́lẹ̀. ìmọ̀lẹ́ àmọ́ bá àmọ́ débẹ̀ ìmọ̀lẹ́ lẹ́kùn ìmọ̀lẹ́ ẹ̀ lèmi ó ti débi wípé tọ̀kẹ́ sájà tí wọ́n lẹ̀ kàmọ́ òun rìn ètò sàwà làwọ̀ wa sájà tí wọ́n lẹ̀ èyí tó burú jù ní àwọn tí máa ń kọ́kọ́ sí wọn wọn ní kí ni nǹkan tí kájọ òṣèré ní ètò burú nìyí náà máa ń pè láàkọ́ ọ̀bà gbogbo ayé ni wọ́n wà. gbogbo ayé wọn bẹ fàyà rẹ̀ ní ìgbẹ́ pé tí wọ́n ọrụ ọrụ Yorùbá tí sọ pé tí ẹ bá sọ ẹni tutù ọwọ́ tọ́mìlì tó bá sọ ẹni tutù ọwọ́ ni torí ọlọ́dẹ ló ń là tí péjọ àti àti ọlọ́dẹ ló ń là. wá ń wọ́n yọ wọ́n sọ̀tọ̀ ẹnìkan sọ fún mi wípé ó kó orílẹ̀-èdè kan ní lóyìí mo ní bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìbá ti lọ tán pàdé lókun ní wọn àjọ ìdílé kan mo ti gbọ́ lẹ́nu mínísítà fọ́rin fọ́rin mínísítà Iraq abogun wà lọ́rọ̀ rẹ̀ sọ̀dá àwọn obìnrin farapamọ́ nígbà náà tó jẹ́ lórí kó tẹ̀lé máa wá rí mẹ́ta ibi tó gbọdọ̀. Bọ̀bọ́ tó ti tà ní mo rí káyìn nínú máwòmáwòrán náà nínú nírí sátáláìtì. Ó ní àárín ìfìsìnà ọ̀sẹ̀ kẹ́nà tó lọ́wọ́ ọ̀dọ́ yà alábùkù ní sọ. Ó ní ìfìsìnà tó bẹ̀rẹ̀ lẹ́yìn sátáláìtì ìfìsìnà tó kẹ̀ ha fàhásì. Ó ní pẹ̀lú ìfìsìnà ìráàtò wà máa dà ìráàtò tí ìráàtò bá lọ tán láyé ìlú ní àhàdùn ọdún kẹlòmíì ẹnìkan kò mọ̀ tó ń kọ́ àlùyà nígbà tó kọ́ nínú ìtàn yín sọ̀rọ̀ mo sì ní rírà yìí. oníbàárà mìíràn àti ẹ̀yà ènìyàn tó kẹ́ lórí lẹ́yìn rà lẹ́yìn rà ló kàn ní rírà yìí. wọ́n tún wò pé ìdálé fún fún wọn lẹ́gbẹ̀ẹ́ lónìí fún rírà yìí. ṣí àyíká àti ìlú ní ìgbà yìí. òtítọ́ àwọn wà wà ní pé níbo lọ́rọ̀ ayé wà kí wọ́n ti sọ báwọn tó fi ọ̀nà ìdáhùn àtàkùn káyọ̀ ní ìlú wọn. tí ẹ bá ń gbọ́ ẹ mọ ẹ lọ túnú àwọn nǹkan tẹ́lẹ̀ bá ń wò bóyá pèsè àbúrò àti nìkan ni ẹ sáà lọ ẹgbẹ́ ìdí gbọ́ lórí òun náà tó di aláàbòsí gbọ́ ẹ lọ gbọ́ lórí àdìgbà. ẹni ọ̀rọ̀ ọba ọ̀dọ́ ti kọ̀dá àdúgbò yìí àyè tó kọ̀dá kọ̀dá àdúgbò tí kókó yìí wọn á ti jọba yìí. ẹni ọ̀rọ̀ ọba ọ̀dọ́ ti sọ ẹ̀dá ìrámọ̀lẹ́. Òyìnbí ìtàn lábúrú bíbí àjẹ́ Kámẹ́rà ń ṣe nígbàjẹ́ tí òun máa ń ta ọdún lọ́wọ́ lọ́wọ́ lápapá ní mọ́rọ̀. Kò sí bàjẹ́ ìtàn ẹ̀sìn Kámẹ́rà tí wọ́n máa ń ṣe ní orílẹ̀ èdè ọ̀nà àríwá ìrẹ̀lẹ̀ wọn lónìí ilẹ̀ náà. Torí pé àwọn ni wọ́n rúùlù ọpọlọ ọbẹ̀ èèyàn ọbẹ̀ ń wò tí wọ́n ọjà ní fún wọ́n ti da tó tíra bọ̀ ojú orí ibẹ̀ lóru lù mọ́lára ọjà sọ̀rí àti ìrò orí inú mo bá pé inú táwọn ẹ̀kọ́ òsì ìdájẹ́ fún òsì mo kan. sẹ́ni kan sẹ́ni ti láti kúrè wọ́n yẹ́ni tó sẹ́ni ọ̀rọ̀ yẹn kúkú báyìí ni wọ́n ti dájọ́ pé káwọn máa ń lò rẹ̀. lẹ́tọ́rà ló lẹ́sìn kan nípa ọ̀sẹ̀ ìbájọ́sọ̀ sẹ́ríà níríà nípa sàríà. ó ti láti nà ló ń kiri àtẹ̀sí ó ń tẹnu mọ́rọ̀ kẹ́yìn kan kọ́kọ́ sí ọ̀rọ̀ bí sọ ó ní àtakò kí ìwọ̀n báyé báyé àkórira àjò àpáyọ àpapọ̀tò yorùbá ìyáàdì kápọ̀ ìlẹ̀ ó ní àlákèébí aládọ̀wá níbi sẹ́rí àìsàlíyà kákèébí pé wọ́n tẹ lábẹ́ sẹ̀rí ọ̀gbọ́n láti kọjá lábẹ́ oúnjẹ náà ní òògùn tí wọ́n ti sọ pé òògùn ni. láyé kò sí ìrètí nípa ẹgbẹ́ jà á ní ọ̀pọ̀ ó kó tòbí gbé ọ̀nà náà kò sì jáde síjọba lókè dáná ti sọ ọlọ́lọ́ ìgbà ìsọ́jà ló pé ẹ má jáde síjọba àti àtàkì ìlú tó kúrọ̀ bà wà á. títí tó jọ pé kẹfẹ́ sìn náà ọ̀rọ̀ àná fún ọ̀dọ́ tó sáná sí ìrẹ́pà tèmi lókè tó lọ́nà ìgbà kan pé ọ̀rọ̀ wọn ló bá àdúgbò ọ̀rọ̀ láyé láyé mọ̀ tó ápín ẹ̀ńdà ẹ̀ tó tọ́ ìjà ìmọ̀lá ọ̀rọ̀ òdodo tó yẹ sọ lọ́wọ́ àti ayélujára lè ọ̀rọ̀ òdodo ẹ̀wà nínú kàtà nǹkan àwọn ti fi kórìíra nínú wọ́n gbogbo wọn sọ àdáṣe ló pé olùdásẹ̀ ló mọ́ ní olùdásẹ̀ náà. ẹlòmí ò sọ ànábì ọlọ́run wa sọ òun náà mọ̀ pé ẹ̀mí ò lọ ọlọ́run ò jẹ́jẹ́ yìí lọ. ó sọ pé àwọn tí wọ́n kọ́ ẹ̀sẹ̀ kan dé dáhà tó ń gbé pa òṣìṣẹ́ ọlọ́wọ́ mi jọ lọ́wọ́ àwọn àpá kan dàpọ̀ ń sàlẹ̀ àná tó tó òun nìkan ní mẹ́lẹ̀ òjijì ọlọ́ọ̀bà jẹ ẹgbẹ́ sọ àrùn ìsọ̀nlọ́ nígbà tó o náà ń tó bọ́lọ̀ wà lọ́wọ́ lórúkọ kálífẹ̀ kan tó jọ bẹ́ẹ̀ nígbà táwọn àbútọ́ọ́lì tó tẹ̀yìn dà tó ní mọ́sọ̀rọ̀ wọn mọ́ mọ́mẹ́rin kò ní àwọn náà ìdíjọ́ náà sábà gbèrò sí lọ́wọ́ ọ̀sán àbí mọ́sọ̀ àti ìdíjọ́wọ́ sí aláàánú àti ìdàrá rẹ̀ hàn pé kí mọ́sọ̀rọ̀ yìí mọ́ ìyẹn oníṣẹ́ni tọ́rọ̀ rẹ̀ ni wọ́n yẹ wá sí ibi ìsọ̀rọ̀ yìí lọ lánàá àdúrókà wọn ò ní bí ẹ̀ àwọn ọ̀sán kàdúnà

وإذ يمكر بك الذين كفروا وإذ يمكر بك الذين كفروا ليثبتوك àwọn tó fi ṣe kí wọ́n lọ sí ọmọ tuntun wọ́n ń dámọ̀ràn ẹjá lọ sí wọ́n nìkan ẹjá máa ti kọ̀ọ̀ pípa ẹjá lọ sí wọ́n ẹjá lọ sí wọ́n. àwọn yóò kiri ju àwọn yà pàtúlù. àwọn yóò kiri ju. àwọn yóò kiri ju. ọ̀yà mú. ويمكرون ويمكر الله والله خير الماكرين ọlọ́run bá tó ìbòrí wọn, wọn náà ló ti borí. Wọ́n mú báwọn ọ̀pá lọ́bì ọ̀nà, tọ̀lọ́pọ̀ ọ̀sánà, lọ́jọ́ ìgbà, ní Mákàtà, àlùkárà, Mùsàlùmọ́dínà, lọ́jọ́ náà lù jáde, ta ni wọ́n gbé lùdé? Tùràpà àbájẹ́, tùràpà àbájẹ́.

kó mọ̀ lọ ọlọ́run ìlú ló wọ́n gbà. ó sì sọ pa ẹsẹ̀ ó sì mọ̀ nípa ẹsẹ̀ ó mọ̀ nípa ẹsẹ̀ ó sì sọ pa ara wọn láì lè fi díẹ̀ mọ́ lọ́jà jù ó sì sọ pa àwọn olóyìnbó tí wọ́n dé láì lè. àwọn ẹni sọ̀rọ̀ lọ́dún kan lábá ẹgbẹ́ sáárù ibi táwọn ẹni kó tó bá sí tó àìsí ìbẹ̀ lábẹ́ sọ̀rọ̀ àkàtì ìbẹ̀ ìbí kò jù láàmì rẹ̀. olóògùn lọ́mọ tí wọ́n ti kọjá rẹ̀ mú ìmọ̀ ojú ẹsẹ̀ tọ́lọ̀ ilé mu lùkọ́ fà. kan àtàdéhùn kan àwọn bàbá àtọmọ kan dá sọ orí ẹsẹ̀ yọ ẹ àwọn ẹni tó ní ẹsẹ̀ ló kiri ẹsẹ̀ ló ní ẹ òun mọ̀ nípa sàápà mọ̀ nípa ojú ẹsẹ̀ àbátò ìrọ̀lẹ́ ọlọ́ọ̀ta ẹni nàìjíríà ẹni lọ́wọ́ nàìjíríà ilà mọ́ọ́dì kọjá nìyí la àbùkọ ọ̀nà tó bá wo tó nǹkan bá wo ìdíkẹ́ rẹ̀ yóò wà o tó bá tó tilẹ̀ lẹ́yìn tó bá tó tilẹ̀ lẹ́yìn yóò wà o tó yí tọ́ ẹsẹ̀ sànẹ́bí.

tẹ́tẹ́ tó yí dòkó kí ló bí ewu owó bá tó. àmì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́là ń bọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ àrà tí ká jáde ẹ̀ pàdé wọn àti dúró fún ẹ̀dínà torí ilé ìjọ náà nà. wọn kọ̀ ló kà wọn ní ìkànnì àbíbí. wọn ń mọ̀ràn wá nígbà tí ìṣe wáyé tí ìṣe ìṣẹ́lẹ́dọ̀dọ̀ lọ́wọ́ ẹ̀já jáde ni wọ́n ti jáde àwọn náà wọ́n kọ́ dé bá dé kan bẹ̀ láti mọ́kà sí bádìrì ẹ lọ́wọ́ kí yẹn lọ wọn lẹ̀ lónìí náà kí ẹ lọ mọ́kà sí bádìrì kí á wọ mọ̀dínà sí bádìrì. lórí dáwà láì sí ẹ̀jẹ̀ mi wà mọ́ rẹ́pọ̀ ọmọ mi fún ilà ánú nínú ìlànà àwọn ìfàní ìmáàlì náà ni wọ́n sọ pa tí wọ́n bẹ́ẹ̀ ní yóò ṣe ẹ̀jẹ̀ mi ẹ̀sìn tó gbọ́ àwọn òkùnkàn láyé wọ́n jẹ́ òkùnkàn tí wọ́n ti rìn ní ẹ̀sẹ̀ ní ìwọ̀n sọlọ́gbà ọ̀gá ọ̀sánlá àtàwọn àpáàdù rẹ̀. wọ́n máa dákọ̀ ọ̀hún ìlà àdúgbò ìmáàmù lọ́lẹ̀. ìjọ ti àwọn àwọn ọkọ̀ pé ẹja ìdọ́kùnrin láàyè ọ̀nà náà kò fi ìlú ẹsìn náà ẹsìn káyọ̀. ayé àlọ́kọ̀lá ayé àlọ́kọ̀lá ẹ̀wá kájọ ìwé ẹ̀mọ́ ìdílé tàwa nìkan. tàbí ìyẹn à ń sọ̀rọ̀ sọ yàtọ̀ gbéga àwọn kàádé gbéga sábà kò nà tí ó bàbá yìí ló tó pété ní bẹ́ẹ̀ lónìí nínú twenty three years àwọn ní ogun làbí ìjà. أذن للذين يقاتلون بأنهم ظلموا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ الذين أُخْرِجُوا مِنْ الذين أُخْرِجُوا مِنْ ديارهم بِغَيْرِ حق بغير حق إلا أن يقولوا ربنا الله ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز ولينصرن الله من ينصره ọlọ́run kúrẹ́ ìdúrà pé òun kúra òun kúra òun kúra pé òun sànà tó ẹjọ́ bá ràn òun sí ọlọ́run kó lè ní àdínà ẹ̀jẹ̀ ẹ̀yàn náà ọ̀gá rẹ̀ kájọ ara wọn akẹ́kọ̀ọ́ náà èyí ń ta wà ní ọkẹ́kẹ́ lónìí ká lo ara wa fún ẹ̀sìn ọ̀nà ẹ̀jẹ̀ àti ìgbọ́rọ̀ táwọn bá ti náà ti dé tábà wọn lè sọ wọn ó sì ní àtiwọ náà lójú wọn ó sì gbèrò aburú mi wà láàbù làwọn ìkámọ̀tẹ́ náà kò ìgbà tó lọ́wọ́ sọ bá kó láì fẹsẹ̀ náà látọ̀rọ̀ rẹ̀ ní mọ́tò wá sí bẹ́ẹ̀ bí ó sì délẹ̀ yóò tẹ̀lé náà lọ́gbọ́dọ̀ àrẹ́dá sí i. wá ọ̀rẹ́ ò já wa lẹ̀ àwọn aláàbí ti já wọn lẹ̀ kálẹ̀ wọn tó ẹ̀sìn ò já wa lẹ̀ àwọn aláàbí ti já wọn lẹ̀ kálẹ̀ rí náà bàtà lára wọn. inú ọjọ́ mímọ́ ọ̀rẹ́ ẹni tí òkò òkò àwùjọ ó ń tẹ lásìkò táwọn ọkọ tó bọ kí ni ìtumọ̀ eléyìí sójú mi lèèyàn ti fáwọn kan níbi iṣẹ́ ìjọba pẹ́ẹ́nà àwọ̀dì ìjọ ń jáde táwọn akọ́kiri mo ṣe ń gbàgbé ìlọ́dà nàìjíríà àmì nípa ní kàǹpìlẹ́kọ̀ọ́ kọ́lẹ̀ ìkànnì máa ń kan gbà túrú kọ́nà yẹn ló fi wọlé àwọn àni ló ti lówó ẹ̀yà You are coming here for interview and you are, you are there, you are bringing things with you there. You better go and tell it. Lẹ́lẹ̀ kan bá tún ràn lọ́wọ́ tó bá tún ràn kọ́rin yẹn lọ́wọ́ tó tẹ́ gbọ́dọ̀ lọ. Ẹni ọ̀nà fáwọn ọmọ wa o. Ẹni ọ̀nà fáwọn ọmọ báyìí tó padà wá bá wa. Mo ní nọ́ọ̀sì lẹ̀. Tó bá dá sáfà, àbà fáwọn ọmọ yìí, kìí ìdásíkò. Wọ́n ń gbà tí ó wá ṣẹlẹ̀ yìí pé gbogbo wa pátápátá kò wá tẹ́lẹ̀ kan tí padà gbà torí ó ti ní bẹ́ẹ̀ ti máa ń sí akẹ́kọ̀ọ́ yìí náà nìyí. tí ẹni yìí ní ìkùnú dọ́rùn pé tí yóò sọ pé òun ṣubú kódà ẹ̀ bá ti lórí ọ̀kadà tó pàtó ẹ̀kọ́ kò lè jẹ́nu orúkọ ní òlọ. kí ló wù lé ní ìwà ìlọ́mù jáàmù nìkan ni kí ló wù lé ní. kò ṣe tó bá wọn. láwọn tí kò èsì bí orílẹ̀-èdè wa ń bí. kódà ní ìsìn àwọn kódà wọn jáde ní tó jáde lórílẹ̀-èdè ọlọ́pàá tó bá fẹ́ láti bí láti láti ilé wọn sílẹ̀ láwọn káàkiri káàkiri ní lọ la ju tí ò ní lọ́nà. àti náà kọ́ sẹ́yìn àbí ẹni tó gbé mi lọ tó mẹ́rin ti tó ti léèrè. ẹni wọn tún dáhà tó ní rògbòn náà tó ní wọn rí sáńtò ní boko haram fún ìbọn bẹ́ẹ̀ lòdì. àwọn ọkọ̀ kọ́rí àdúgbò wọn ní wọn ìbọn lòdì sí náà boko haram lòdì. àbíká tẹ̀lé pọ̀ kábàárà ọ̀tọ̀ nínú àyíká àti ìyàgbọ́dọ̀ tí ọgbà ọgbà ara rẹ̀ àdìrọ̀ tó lọ báyìí pẹ̀lú ọ̀rọ̀ àti ọ̀sán làm kọ́ ọ̀nà kí á nà yóò lè lá wàdúró mi àpé fàyàtò lè fẹ́rọ àwọn èèkò yàtò torí àbúrò àná ẹni ó ti wá lọ́wọ́ bá gbọ́ ọ́nà yìí ó sì ti wá lọ́wọ́ tó jẹ́ gbọ́dọ̀ lè yá rẹ̀ fàyàtò lè fẹ́rọ ó sọ̀rọ̀ tó lóore àwọn olùyàtò àdúgbò tẹ̀sán dákẹ́ àwọn tó lóore yóò fi

nínú nípa ọ̀pọ̀ ọ̀kan tí mo àyíká tí mo dé ní wọlé lọ́pọ̀lọpọ̀ kọ́ọ̀lù àyùbánu ọ̀pọ̀ ẹnu àtàdé àlùmọ́ọ̀mù tẹ̀lé mi ànọ́gbà yìí fi wá. láti tẹ̀lé ohun ìlà yẹn lọ́dún àná wọ̀pọ̀ tó rọ̀ fún mi ta ẹ̀wà gbọ́dọ̀ àná wọ̀tẹ̀lá mi lẹ́nu yẹn kúrò ní máa ṣe ìtọ́rọ̀ tó jáde lẹ́nu rẹ̀. فقد قال رسول الله صلى الله عليه وسلم اشترى الله الكلمة عبدا لا يتكلم بالكلمة هم كان يروى لهم كل قلوب ما تتبين بها كل يزد بها إلى النار أبعد مما بين المسلم والمسلم yóò wá wọ lẹ́nu lọ́rọ̀ yẹn yóò wá wọ pàlẹ́pàlẹ́ rẹ̀ lọ yóò jìnnà kọjá bí ẹ̀wù ní láàrin ilé yóò wọ̀ náà yóò wọ̀ ní ọ̀nà ìbẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ tó ké ẹni tí ọlọ́run sọ̀rọ̀ iná fún ní ń sọ yìí torí ẹ̀ lómi sọ pé táwọn ẹ̀rọ dáadáa ní ara ẹni tí ń sọ fọ́lọ́ dà ọ̀tọ̀ ọlọ́run tó ní náà ti máa sọ̀rọ̀ ẹ̀ ànábì tẹ̀lọ́lẹ̀ òdà sọ́là ọlọ́run sọ pé kó máa sọ̀rọ̀ ilé àtàjẹ́ náà kò ní àmọ́ sọ̀rọ̀ ẹ̀ bàbá sọ̀rọ̀ lẹ́yìn ìtọ́jọ́ wọn nígbà tá à ń sọ̀rọ̀ àwọn ọmọdé lẹ́nu wọ́n di tó ń sọ fún ọ̀dọ́ pé pásọ̀ rẹ̀ ó pè wọ́n ti balẹ̀ sí i ìbalẹ̀ sí náà àbíbalẹ̀ lè di àmà tó kọ̀kọ́ kò gbọdọ̀ kọjá àkókò tẹ̀ òjijì ọjọ́ ìsọ̀dọ́ lọ́wọ́ ìdàkọ́là òun náà ni wọ́n sọ lóta lọ́nà pé ẹ alùpùpọ̀lá lè tà àbá ìlú láti nà rí sábọ̀ bá kọjá àkókò tẹ̀ lóòótọ́ náà tí nígbà tẹ́tẹ̀ bá jóná gbogbo ara ò jóná àbí ẹnìkan lè ẹsẹ̀ ẹnìkan lè máa jóná fún ọmọ gàrí tó sì kẹsẹ̀ bá rẹ̀ tí àkọ́yẹ̀ rẹ̀ tún máa wípé kò ní tẹ̀lé rẹ̀ mú àbámu wá fún ìdòwò náà sí èdè náà ẹnìkan máa ń sọ pé àbọ̀ náà ìdòwò náà sí ìkọ́ náà sí ẹ̀yẹ títí tẹ̀lé pé àtọ́jú tó kù sí ìrìnàjò ẹ̀ ní ìdòwò náà ti tẹ̀ rárá o. ara ni. ìgbà tí olóhùn wá sọ̀rọ̀ òun náà sàgbàdì sọ sọlọ́lọ́ ọ̀sọ́lá káni tó hádàbí ẹ̀dá kò tóbi sọlọ́ ìdáàbò tó gbogbo nílé rẹ̀ káni tó hádàbí tó kò sọ̀rọ̀ sọ̀rọ̀ àti tó ti sáà bá bọ̀rọ̀ níbi ẹ̀rọ wà fún ká ń sọ̀tọ̀ ìdílé ọlọ́run lọ́sọ̀rọ̀ àwọn oṣù ọba bá a bá ànábì sọ̀rọ̀ náà gbà ọ̀sọ̀là ó sọ̀rọ̀ ní gbogbo àti pátápátá ọwọ́ á sọ ó ní ọlọ́run ẹ̀ka ọlọ́run jẹ́rẹ́ yìí kò sọ ní gbogbo kọ́lọ̀ jẹ́rẹ́ yìí hálíkà yẹn ti gbogbo ilé ẹ̀wọ̀ náà lọ́wọ́ ìwọ náà ní wọ́n jẹ́rẹ́ yìí. káwọn ọmọ ọ̀sán pé kan ká tó máa wá sọ wípé òní sí ọlọ́run kò sì fi ní àná ó ní ìgbọ̀dọ̀ òun gbọ̀dọ̀ tó kàn sáájú ló wá yọ ọdún tó bí èmi sàárè ló wá fi amúdá ti jáde ló wá fi fún ọ̀dọ̀ ọmọ tó dé ọmọ sàn fi oníkọ̀ọ̀dẹ́kọ̀ gùláàdì tó fi yà lẹ́yìn tó dúró ní arọ́pà kí n sọ sí ọ̀dọ̀ ọ̀hún mọ̀ ọlọ́run ọ̀kọ́ yìí o àyíbàdà ojúṣe àdéhùn tó lọ́wọ́ sì sọ wípé ní sùúrà tẹ̀lé bá tì mọ́ nígbà tí tó bá pẹ́ ọ̀kan òbí tẹ ọlọ́run náà يا أيها الرسول بلغ ما أنزل إليك يا أيها الرسول نعم بلغ ما أنزل إليك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس Ìsìsẹ́rì wáyà ti sẹ́rì ní ṣúra káàrù, wọ̀lọ́ọ̀rọ̀ àkúrò kàmìnà náà, ọlọ́wọ́ jẹ́ àrùkò ìdí àtúrú àwọn ènìyàn. Torí wípé nígbàtí ti sẹ́yìn yára ìpínlẹ̀ kan, wọ́n ń lépa ìkáàkiri ni nítorí ayé àyè sọ̀kalẹ̀ pé wọ́n lọ́ọ̀ ya àkúrò pàdínà náà ọlọ́run ní owó dáàbò bọ́ bí abúlé àwọn èèyàn ó ní wọ̀ ìyá ẹ̀yìn ó yẹ máa lọ ẹ̀kọ́ lọ́dọ̀ mi ẹ má gbé dàgbé mi pé wọ́n sí ẹ náà kíkọ́ ló pàṣẹ náà wà lẹ́yìn ọ̀nà wọn والله يعصمك من الناس lẹ́nu tí wọ́n á dìmú lónìí náà torí wà lọ́wọ́ yà fún mi torí náà tó ní wà lọ́wọ́ ọlọ́wọ́ yà fún kàmínà náà ọlọ́wọ́ yà fún kàmínà náà ọlọ́wọ́ yà fún ọlọ́wọ́ yà fún ọ̀nà ó béèrè ó béèrè lọ́wọ́ information nílé yìí information lórí ìtumọ̀ tó sábà tó lòdì kò làbáyé tó a fún ọ ẹni àdàmọ́ ti gbọ́ ọlọ́lọ́ ìgbàlódé. àti ẹ̀jọ́ ká ní ọ̀sẹ̀ rọ́bì sí ilé ìmọ̀ rọ́bì sí ilé ìmọ̀ wọ́n yẹ yóò wá yóò wá gbé àti forty one one thousand náà wà rọ́bì sí ilé ìmọ̀ wọ́n ń darí sí ìtọ́mọ darí darí sí ìtẹ́lẹ̀ àti onímọ̀ àmì yóò wà lórí bọ́ọ̀lù náà ìmọ̀. قال شيخ الإسلام ابن تيمية رحمه الله وكأنه ينظر إلى واقع الناس اليوم من بدل التصور صلى الله عليه وسلم ما لي تعتقد أصلي بدل من هو ولا غيره لم يتوى يتفقه لا يستطيع الإنسان أن يقول فيه àbàtúgbóyà ti tẹ́gbọ̀n àti mọ́ra ìtẹ́gbọ̀n ní ìjẹ̀ ìjọba ìtẹ́gbọ̀n lọ́rẹ̀ tó kú láyé àwọn àfikún ìgbà táwọn ẹbí wo àwùjọ wa tá a wà tó tún ti jìnnà sí àwa ìlú. wà á bẹ̀rẹ̀ àjẹ ìgbó ya lẹ́nu yà ń nà ní gánà ìyàwó nù àríkà àkọlù wà lè tẹ̀rọ ọ̀dùnmí náà sí àwọn. wọ́n ní ó yà lẹ́nu pé ó kún lẹ́nu gbáàyà nínú òṣìṣẹ́ àwọn èèyàn láti wòye. sẹ́ẹ̀lá lòdì àná. lọ́wọ́ tá a ta àkóso wa àtẹ̀yìn àtẹ̀yìn náà àtòsí tó pọ̀ ọmọ èèyàn ní kò ní kò ní bọ́dà ní àrọ́ọ̀mù ló jẹ àbí àdá wàtúlì kò ní bọ́dà sí àgbẹ̀ tí mo ti àbí mo ti tó tọ́ wàzínà kò ní bọ́dà nípa zínà yóò láyé sílẹ̀ wàtálẹ̀ kan jíjí ìkan ní ìkan mímú kan nìkan ẹnìkan mọ́tẹ fún òkan fún pàṣẹ olùkúmù ọtí tó tó lè fún jáde kódà wọ́n ti báyìí àwọn ọtí débi pé ẹni ọlọ́run nígbà tó mọ̀ ẹni tó mọ̀ tó ọtí tó wọ̀ tó òkú òkú náà ti mú yóò tó lọ́dọ̀ ọ̀gá ọtí ní ìgbẹ́ ẹni náà ìdílé ti bá òkú. wàdí ẹ̀rọ lọ́dọ̀ ìdùnnú hàwàm èyí òbí títà àti wọ àrọ́ọ̀bù náà ó ń fi túláàsì ó bẹ̀rẹ̀ lọ ìfi túláàsì àtẹ fóònù àtẹ kọ̀mpútà àtẹ kìnnìkan wọ́n gbé ọ̀rọ̀ ọ̀nà wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ kó lọ bẹ́ẹ̀ lọ́nà wọ̀ àti ẹ̀ bá yìí bẹ́ẹ̀ wọ́n kàmí sí. àtàwọn kan yìí wọ̀nyá tó bá àyè ìtàkùn àtàkùn ní kárakáfì lìsáàlì ọwọ́ àyè fún kókó kan yẹn rọrùn ọwọ́ àyè fún ọ̀gbìn ìyàn láti sọ bóò làwọn ti ń lọ bóò làwọn ti ń bọ̀ wọ́n wá ń sọ wípé ohun tó wù ẹ́ lẹ́nu lórí ìpẹ̀lú ẹ̀tọ́ àkọjá mọ̀ nìyẹn ohun tó wù ẹ́ lórí ìpẹ̀lú ẹ̀tọ́ kò tẹ́lẹ̀ ìpẹ̀lú ẹ̀tọ́ mọ̀. hátà dára ọ̀bọ̀dùlà bàbá àdúgbò ẹ̀sìn yìí wọ́n tún sọ fún akéwé pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìdáàrú ìlẹ́sìn ìbí àmọ̀ pẹ̀lú ẹ̀sìn wà lóòótọ́ àti ẹni tó bẹ̀rẹ̀ náà tó ráyé sáwà ṣe dáadáa tó kẹ́sì ọwọ́ ìṣẹ̀kẹ́ńdà mi kẹ̀lí náà ti lè tó kù lá tó sì mọ̀ sọ̀rọ̀ tó ha mí الرجل pẹ̀lú mímu tàwárì nínú àtìpàwà wàzó ẹ mà ráwọn èèyàn tó lè lóòótọ́ wọ́n ti nà sí bàjẹ́ wọ́n ti nà sábò sí wọ́n sẹ́yìn fún yá tó ti àrọ́ a máa rìn ọ̀dá tẹ́lẹ̀ ara wọn òkú kò bí àrọ́ kò sàbò sí ẹgbẹ́ ẹni ọlọ́ọ̀ni àwọn ti mú wọn ti dá ọ̀nà látara wọn tó ṣe pé wọn lọ òbí àyè ọlọ́run tó mọ ọlọ́wà burúkú àti rúbì ó lè tẹ̀lé ẹ̀yọ wọn láàyè báyìí ti máa yàgò ẹ̀yọ́ wọn láàyè lọ́dún islam ìnà ní àtẹ́sí àmọ́rọ́ọ̀dù ìdáhùn ìdíjà àwọn àrùn tó ga jù tó jẹ́ àwọn àná lóde àyè ọyẹ ẹdun tó bá àbábà náà yàtọ̀ o òun náà nìkan yẹn sọ̀rọ̀ nípa ìkẹ́kọ̀ọ́ ọmọ ìyá yìí yóò kó yẹra tó bá gbọ́ mi bá sọ̀rọ̀ ẹ̀ lábùkù ẹ sọ̀rọ̀ tó ní ìfàṣẹ pẹ̀lú ara ẹ̀ ẹ sọ̀rọ̀ tó ní ìfàṣẹ pẹ̀lú ẹbí ẹ̀ ẹ sọ̀rọ̀ kan tó ní ìfàṣẹ pẹ̀lú ìwà rẹ̀ tó wù pẹ̀lú iṣẹ́ rẹ̀ tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀ tó ń sọ pẹ̀lú ẹ̀sìn ẹ̀ tó ń sìn kò sí ìdúnwò tí yá bá lè tán. bẹ̀rẹ̀ hásà àti sáwọ̀ tí kódà wọ́n sọ̀rọ̀ àbọ̀ tó wọ̀ wọ́n wọ́n pàtẹ́kù àwọn oníṣẹ́yìn ti lè lè tó lọ́wọ́ pọ̀ sí nìyẹn. bí òkè jù bá náà lọ àbúrò ọ̀rọ̀ àdánwò ni tó ju tó ju tó ga lè rà. Bísí ń gbìn tí rí mọ̀ àní tó ìsìn gan omi ní wọ́n tó kiri ní wọ́n tó kú kiri ó pẹ̀lú ìlú náà. eléyìí ti ta àwọn ìdílé ọ̀rẹ́ ìwọ̀n àgbà náà ìwọ̀n ìfẹ́ kan tó máa àárọ̀ máa ń bá ìgbà ìpọ̀ ìwà àkọ́dọ̀ pàdé nǹkan àdéhùn tó máa sílẹ̀ yóò fi lóṣèlú ẹgbẹ́ wa tẹ̀lé síyà níbi tá a ti lè tá a bá ti sọ̀rọ̀ èèyàn lẹ́yìn nípa pé wa ó ìfẹ́ ni ni kò tọ́ka tàbí ìfẹ́ òkúrọ́ ni torí bó ti parọ́ lóòótọ́ eléyìí kò tẹ̀sẹ̀ lè járe wọ̀ eléyìí bẹ̀ nínú àdúgbò àti àìsàn lórí tí wàá tó dáyàn yìí àdébẹ́ tó kó sí ara rẹ̀ sọ́ni ilé ìṣẹ́ ìṣẹ́ ẹgbẹ̀rún ọlọ́run àtọ́sí mi láti ńlá sọ̀rọ̀ lẹ́yìn ọrụ sọ ọrụ sí báyìí kọ́lá tàhálà wà ní àkùtà báàdì tó pàpọ̀. ولا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه Tí ẹ bá sọ̀rọ̀ ẹ̀rẹ́ ìrẹsì èèyàn, ẹnìkan lè sọ pé tí ó bá jẹ́ èèyàn kò wọ̀rọ̀ mọ́ jẹ́ èèyàn, ẹ ti jẹ́ èèyàn, ẹ ti bá ti sọ̀rọ̀ ẹ̀rẹ́ ìrẹsì èèyàn.

kórìíra tí ọmọ ìyá rẹ kórìíra rẹ bá gbọ́ irú ọ̀rọ̀ yìí kò jẹ́ tó bá tó yóò kórìíra rẹ tó bá gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn tọ́ka sí fún kò gbogbo mú mi ò sí fún kò ìtumọ̀ ẹni tó bá jẹ́ péréte náà omi sábà ti ń nítorí àwáyọ̀ kóyà àwáyọ̀ tó o tó bá fún ní ó dé èsì ló ti sọ̀rọ̀ tó bá fún ní ó dé èsì ló ti sọ̀rọ̀ tó ń tẹ́tí tó náà lè fẹ́ òun kọ́míkì òun bá yẹn sọ̀rọ̀ yóò pọ̀ lọ. kí ni

tí làbá rẹ̀ wà dé bàtà kódà sábẹ́ tí wọ́n ń ọ̀rọ̀ ẹni wọ́n dálẹ̀ lónìí wọ́n lọ láyé wọ́n lọ láwọn wọ́n yẹ dáhùn wọ́n lè dáhùn ẹnu ọba àtọ̀wọ̀ yẹn tí ẹ bá bọ̀rọ̀ yìí lẹ̀ ọ̀rọ̀ kékeré láyé ẹlẹ́gbẹ̀ẹ́ tí ọ̀rọ̀ yìí bá bá kó èrò náà fún àkọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ kékeré lẹ́nu gbogbo wa dídùn wọ́n yìí àdúgbò àbábọ̀ tó mọ tàfíìrù ìlà ìmáàmù ìlà dáńtọ̀. òtítọ́ náà ní tó wá lọ́sẹ̀ wọn nígbà láti sí ìmọ̀ ìtàkùn tó ẹgbẹ́ tó ń sọ fún rẹ̀ sí lára rẹ̀ lápọ̀lù bá hàtà ága àbùkánù irọ́ nìyẹn ẹ̀sẹ̀ ní ìta ara sí ìmọ̀ fi ọ̀nà ní ìdáhùn sí ìmọ̀ dálé ní ìmọ̀ sílẹ̀. ومن هذا بين بهذا بين صلى الله عليه وسلم الفرق بين الريبة والمستاك eléyìí tó ń fún olùdókòwò ti fi yàtọ̀ láàrin irọ́ àti ọ̀rọ̀ èyí wà á nà lẹ́yìn ìgbà àlejò ìdáná là kí n dárọ́ pamọ́ yẹn irọ́ ńlá nìkan náà ni ọ̀yẹ̀kẹ́ ìbò alẹ́ ṣáàtì àrọ̀ àrọ̀ ọ̀mọ̀lò náà lọ́wọ́ nǹkan àná ìrọ́jì mùsùlùmí àwòká ìrọ̀ yálà ìyẹ̀dá àpárọ̀ ọmọdé kékeré àbújá mùsùlùmí bá rọ́ àwòká ìrọ̀ ìbájá kò kú àgbọ̀dọ̀ parọ́ mọ́ làbí nà lè sọ̀rọ̀ àyàmọ́nù àṣẹ tí wọ́n parọ́ mọ́ mọ́mù yìí olówó aburú tilẹ̀sẹ̀ bàyìí bẹ́ẹ̀ ni kúlù wú sọ̀rọ̀ gbogbo lọ́mọ rọrùn yìí wọ́n ti bá tu tàhásí àlẹ́ àrọ́ọ̀dù mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀yìn ìkọjá àlàyé jẹ́ fún bí ọmọ bá àbí àwọn mùsùlùmí يقول النبي صلى الله عليه وسلم محذرا من ذلك وذكر الله إلا في القهوة في بيديه إني واجب فيه قلت إن دماءكم ẹ̀jẹ̀ yìí wà mọ́álàkù dúkìá yìí wà àrọ́ọ̀dọ̀kù àtọmọdọ́àbí àrọ́ọ̀mù àlẹ́ ìtòkù sẹ́fọ̀tù nàlẹ́ àrọ́ọ̀mù làwọn kan yẹn jẹ́ ẹ̀mẹ́ta kan jẹ́ o ẹ̀mẹ́ tara kankan ló wà wọ́n dáadáa sí ẹ̀ kọ́rọ́ náà ọ̀kọ́ rẹ̀ àdìsí àbá tó ti lò lókùnrin alẹ́ àdìsí gbogbo òṣèlú tó ti ní àrọ́ọ̀mù dáadáa wà náà ló wà ètò àrọ́ọ̀mù ni wọ́n ní ẹ̀jẹ̀ rẹ̀ àti tí gẹ́gẹ́ àti pé ọjọ́ ti lọ ó ní àyè ìgbà èwo ló yẹ pọ̀ jù ní méjèèjì ní ọ̀rọ̀ ẹni ní àbílẹ̀ ìlú ọ̀rọ̀ àti kódà ó bẹ̀rẹ̀ àti pé yẹ̀yẹ́ mi ó kó ọ̀rọ̀ ẹ̀yìn sínú kí ẹ máa tó a tó lé ní ẹ̀mí o ti jẹ́ ìsìlá ìkíni fún ní yẹ̀yẹ́ nìkan ọ̀gá rẹ̀ wá ní fún lórí ẹ̀sìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ amádàmà ti kàdámọ̀ àwọn tẹ́ máa ń tẹ̀sán náà bá ti rèé yẹ̀sẹ̀ ìdúró náà ti dín ní wàá ń bá àwọn ń إنما كنا نخوض ونلعب قل أبي الله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتبروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة نعذب طائفة بأنهم بأنهم كانوا مجرمين. آه يا يا جزاك الله خيرا. أتفق المنافق بلطفية وأني ما أرى قراءنا هؤلاء àwọn alákòrá ní ìlú tá à ń tẹ̀lé alákòrá ní ìlú wa àti alákòrá ní. èmi ò mọ̀ ẹ bá sì ìdùnnà dáadáa ní sáà ìdájọ́ náà kò tún náà wọ̀bì àwọn ọ̀pọ̀. wọ àtìdájọ́ náà á sí náà wọ́n mọ̀ ọ́n pa akọ́ wọ́n mọ̀ mọ́ wọ́n pa wọ àjìbóyìn náà ń lẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n sì lójú owó ìgbàlódé wọ́n kẹ́kọ̀ọ́ faruki àdálẹ́kẹ̀ ìlàrọ̀ fún ìlà tọ̀lọ́gbà òkú àṣọba wọn bá gbọ́dọ̀ ìrọ̀lá àdàlẹ́ ìgbìlágbájá lónìí òun náà bá gbọ́ wọn gbọ́dọ̀ lọ́dọ̀ àdàlẹ́ tọ̀lọ́gbà òkú àṣọba àkótótó àdàlẹ́ ìgbì àdàlẹ́ ìgbẹ́ lórí àkómi rẹ̀ ó tóró náà ẹni kàwé ojúṣe ọlọ́run ìwé ojúṣe ọlọ́run iná nàkóná nàkóná ọ̀lẹ́dà ọ̀rọ̀ bí kẹrin mọ́tò à ń tẹ́lẹ̀ yìí à ń tẹ́lẹ̀ yìí à ń tẹ́lẹ̀ yìí ojúṣe ọlọ́run kí èyí ọlọ́run àtẹnu nígbà tó ń tẹ̀lé lẹ́yìn. قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون. ẹ̀yin ti rí tí ọlọ́run ti rí àbájáde àbájáde wa sọ̀tún tó ti rí mẹ́tẹ̀ẹ̀dá náà wà máa yà pẹ̀lú tó jẹ́ àyà nínú gbogbo. لا تعتذروا Ọdẹ kẹfọ́rù بَعْدَ إِيمَانِكُمْ bá dá ìmà níkùn. Àwọn ń lónìí. حديث ما في صحيح أن النبي صلى الله عليه وسلم من أتنرون من المفلي قالوا لا قالوا له ọ̀kan tí yóò ṣe ọlọ́run lè pàdé bá tí ẹ máa ọ̀rọ̀ yìí tẹ́wọ́ kékeré ó ní ọ̀wọ́ wa ló tó wù wà lá ọlọ́run ló mọ̀ àmọ́ kí wọ́n á wọ́n ti bá wọn mọ̀ ní. tí tó bá wọ́n ní àìmọ́bìlì tòbí ní àmàlà àdúrà àtàlà wọ̀ àtàwọ̀tà ẹni tí ò tí ò ti ga sí oníkó ni wọ́n ti náà ti mọ̀ yẹn ní èyí tó lọ́pàá ní mọ̀ yẹn kì í tó ẹni yẹn ní manhata ní kùmọ́tì yẹ́wọ́n máa fi yá máa tèmi sọ́lá ọmọ sọ́lá ti wá sọ́lá ti yá máa ọmọ ti yá wá ọmọ zakati wá ọmọ hajj wá bẹ́ẹ̀ ọlọ́run ní ọlọ́run tó fẹ́ tó tó tí ì ó mú wá dáadáa wọ̀nyá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó tún mú wá bá ìyá náà ọkọ̀ ìjẹ́ta náà á ó kú yàn kí náà ti kú yàn kí náà ti kú yàn. àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n kọ́jà fàhádá ó parọ́ òsì náà ìzáàlì ahọ́n ni àwọn ìtókù ìfẹ́ ni wà á náà yà ó jẹ owó ilé ó pa ilé na ilé ìfẹ́ ni ìtókù méjèèjì àkọ́kọ́ mọ̀ ahọ́n lórí. àyọ̀tọ̀ àyà nígbà náà wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n gba dáadáa tẹ̀ tó mú wá ìyá afáàmì dáadáa rẹ̀ wọ́n mọ̀ wàhádà nínú àtànáàdì fún òun náà gbàgbé gbàgbé títí táàkì dáadáa rẹ̀ òkú tán kọ́bílà àyàkùnrin máa lè kò nígbà lè rí tán gbèsè dáná gbèsè tí a máa ti dájú ara ń jẹ pèsè tán wọ́n wàá gba ìfẹ́ sí wọn bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ lọ́wọ́ wọ́n wàá kọ́ akàmú náà tó mọ̀ sórí àtẹ̀mẹ́rin wọ́n wàá padà máa lọ sí ẹni náà ìlú pàtó sọ̀rọ̀ pẹ̀lú wà ayé àkókò náà dà àlàtì náà rìn àlà òjò yìí nílá àtọ́ ìlú àlàtì náà ti kí ní pàtó ìlú wọn náà wọ̀ nínú náà lójú ìbẹ̀rẹ̀ wọn náà tí ìbá ti sí àtọ́pà wà fún èso táwọn jẹ táwọn rẹ̀ kájẹ onímọ̀ sábà pa lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́dà abẹ́ ọlọ́pàá kánú ọ̀dà rẹ̀ ọlọ́mọdé ọlọ́pàá ti dàgbò ọlọ́dà alágbègbà kótó alágbọ̀ yìí